ẹni máa ti fẹ́ káwùjọ da òun náà lọ lè ṣe dáadáa nínú ẹbí anábìnrin mọ́ni àhábà yìí bùsátọ́ lẹ́hún fi rìsìkì anábìnrin gbogbo ẹni tó bá fẹ́ kí ọlọ́run ọba aláàkọ́ gbà òun láyé àrísìkì wọ́n yóò sá aláwọ̀ fi afẹ́rìhí ó sì fẹ́ kọ́lọ́run fún un lẹ́mìí gúngùn fẹ́lẹ́ yẹn kọ́yà sokùn ẹbí o kọ́yà máa sokùn ẹbí bí bá ti ń sokùn ẹbí ọlọ́run gba àyà àrífèsì rẹ̀ ọlọ́run gba aláwọ̀ sì fún lẹ́mìí gúngùn yóò wá fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ tọ́láwọn afáàmì wọn ni wọ́n yóò sọ aláwọ̀ fi àṣàrí ni ọlọ́run fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ gbogbo tí ó lò tí ó fi kú láyé ọlọ́run fi orin sílẹ̀tù rahimi àwọn sílẹ̀tù arahami tẹ́jìlébù àtàbọ́múná alìchìmáì fílìmù ìchàmà wọ́n ní ìmọ̀sọ́kọ̀ ẹbí yóò jẹ́ kí àṣepọ̀ wà nínú àwùjọ àwọn sọ́kọ̀ ẹbí tí wọ́n ń ṣe dáadáa ẹ̀yin náà ń sọ́kọ̀ ẹbí tí ẹ̀yin náà ń ṣe dáadáa dáadáa ló máa ń ṣẹlẹ̀ nínú àwùjọ wọ́n ní àwùjọ lè da àfi tí ẹbí bá da ọlọ́run ni wa ta'awanu 'ala al-birri wa lọ́wọ́ ẹ̀rẹ̀ra yín lọ́wọ́ lérí dáadáa ìbẹ́bí ọ̀bá ti wá dá ẹbí eléyọ̀dá eléyọ̀dá eléyọ̀dá bóòrì àwùjọ ṣe dá ó sì jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa ẹjíkalẹ̀ lè mọ̀ pé ìsokùn ẹbí ẹ̀sìn ni o tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ àpẹẹrẹ ìmánì pé yẹn ní ìmánì ni o ọlọ́run máa fi ń blẹ́sì yàn ọlọ́run máa fi ń kẹ́ yàn bọ́lọ̀ bá sì ti kẹ́ nìkan tó bá ti nàró àwọn tó wà láwùjọ ṣàǹfààní àbí wọn ní ṣàǹfààní lára wọn ṣàǹfààní ẹwà àwọn tí wọ́n ń sokùn ẹbí tọ́lọ́mọba aláǹgbé wọn ga ẹwà àǹfààní tó ń ṣe fáyé àríṣìkí tó fi ń sàǹfààní fáyé yẹn okùn ebi ti ń sun lọ́lọ́run fi ń bùkún ọlọ́run wọlé àánú ẹ̀kọ́ lọ́mọ ṣe wà lẹ́ni tí ọmọ jákun ẹbí o akíkọ̀tù sílẹ̀tì rahim okùn ebi yẹn kọ̀ wá yí ọ̀pọ̀lọpọ̀ wa kí ni wọ́n ń pè pé kéèyàn bá sokùn ebi gan-an wọ́n ní híya à ń tẹ̀síla máa ń kọ̀tà àkà kàmá tẹ̀sílú máa ń wọ̀sọ̀láka ibi tí sẹ́wà ní jama ànábì ló o torí ọ̀pọ̀lọpọ̀ àwàgbà àṣokùn ẹbí àṣokùn ẹbí ìran mẹ́ta ni wá ẹni tó jẹ́ pé uh, òun kò kí ṣe dáadáa sẹ́nì kankan nínú ẹbí gbogbo ẹbí ní máa ń ròyìn àyíkpé á aláburú ní ẹbí wa lẹ́yìn ọ̀sẹ̀ntì ọ̀dà àmọ́ ní ẹbí kò sẹ́nì kan tí ń ṣe dáadáa sí ìran ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan hmm, ló ń ṣe dáadáa sí ó ṣe dáadáa sí òun náà kò ṣe dáadáa fáwọn náà ẹni wá ẹni wá ẹni fún ní máa ń fún ẹni béèrè ẹni máa ń béèrè ẹni tí máa ń wá bí ìjọ rẹ̀ lòun náà ń lọ tiẹ̀ ẹni tí máa ń dúró tì nígbà àṣírò lòun náà ń dúró òun dúró lórí pé ẹni bá ṣe fún mi lèmi náà ṣe kí ni èmi ò ṣe fún ṣé ẹni àkọ́kọ́ tí òṣòkò ẹbí yẹn tí òṣèlú adásẹ́nì kankan ní ẹbí àtẹlẹ́ẹ̀kejì ẹ bákan náà ni wọ́n ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ní bákan náà ni wọ́n àbí ànábì ní lẹ́sà àlùwàsílò bílí mọ̀káfí lẹ́sà wọ́n fi ń nọlọ fáyín kan ni ànábì ní lẹ́sà àlùwàsílò bílí mọ̀káfí ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan ànábì ní lẹ́sà àlùwàsílò kò kí í ṣẹni tó so pẹ̀lú o wọ́n mọ̀ ti sẹ́sẹ̀ fò jẹ́ mọ́ wọ́n mọ̀ ti ṣe wàhálà sọ̀fọ̀ ọ̀là ìdí sí méjì báyìí òun sì ń ṣe dáadáa fáwọn ilé àwọn adáwọn ilé ìkẹlẹ́ ló ṣe dáadáa sí wọn ó láwọn náà ṣe dáadáa sóhun náà ní òjò ló ṣe anábìnrin lẹ́yìn sọ̀rọ̀ wá sí ibi mọ̀káfì anábìnrin ilé yẹn kò sókun ẹbí o walakin na lè wá ṣìlá ẹ̀rí anábìnrin lẹni tí ń sókun ẹbí bọ̀ alẹ́bí ìfà kúta àtọ̀rọ̀ yóò sì máa ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí ànábì ní eléyìí gangan ní sílọ́hùn òun gangan ní wárísìkí eléyìí gangan lọ́wọ́ bá aláàfẹ́ bless òun gangan lọ́wọ́ bá aláàfẹ́ ṣàánú olófẹ́ rí ọ̀nà ọlọ́run olóògbọ́lọ́gbọ́ lọ́gbọ́jáde kí a máa gbọ́ ọmọ ya mi ọmọ ṣe dáadáa sẹ́ni ọwá ṣọ́n sọ wá rọrùn bẹ́ẹ̀ àfikọ́lọ́run jẹ́ rọrùn fún wa gbogbo ìbáadà kò sí ìtọrọrùn náà àwẹ̀ lágbàtán ìyá ọlọ́dúgbà ní bóyá òdìdè lórí ọrọ̀ jù ní bọ́fẹ́ sọ́dákọ̀ ọrọ̀ jù ní ó bá sókun ẹbí ọmọ ìyá mi alìkẹ́yàmọ̀ lọ́mọ wò alìjánà lọ́mọ wò ó níwà àwọn èèyàn tó ń segin ní tọ́ǹbẹ̀ láàrin wọn ọlọ́pàá jẹ́ ọlọ́ni kọ̀ọ̀kan wa lọ́rùn ọlá la hawla wala quwwata illa billah kí ni ẹ̀san gbogbo ẹni tí ń bá ń sókun gbogbo ẹbí papọ̀ tí ó ṣàyàfi àtẹni tí ń ṣe dáadáa sí àtẹni tí ó ṣe dáadáa sí kílẹ̀ fún rẹ̀ ìtumọ̀ ní pé mo kọ́ balẹ̀ tó ìfá àti làràhàmì bil ihsan ìtumọ̀ ẹ̀hún náà ni pé gbogbo táwọn bá ń ṣe láì dáa dáadáa ni wọ́n máa fi ṣe kí ni wọ́n máa fi rọ́pò rẹ̀ dáadáa ni wọ́n máa fi rọ́pò rẹ̀ ẹ̀sàn wo lọ́lọ́wọ́n bá aláàfẹ́ san fún ọ arákùnrin kan lè bá nabi wa muhammad sallam jaa rajulun ila nabi sallam wa qala inna li qarabatan ó lè bá nabi wa muhammad sallam ó ní mọ̀mọ̀ ní àwọn ẹbí kan àwọn ẹbí tá a wí yìí àṣìlò a máa ṣe dáadáa sí wọn èmi a máa sókun ẹbí wọn wa yaqta'uni àmọ́ àwọn àwọn máa ń jákun ẹbí mi wa uhsinu ilayhim èmi a máa ṣe dáadáa gbogbo dáadáa tí mo ní ìmọ̀ fún wọn wa yusiruna ilayhi àbáwọn wọn kìí ṣe dáadáa sí mi ìbí a máa fún wọn wọn kìí fún mi ìbí a máa wá wọn wọn kìí wá mi ìbí a máa dúró tì wọn àwọn kìí dúró tì mí wá ahàlómọ àléhìn ìbí a máa ṣe sùúrù tí àyèdè àyèdè bá ṣẹlẹ̀ láàrin wa àti tó máa wù wá gbọ̀ sí mi wọ́n yẹ jẹ́ àlúna àlẹ́yìn àmọ́ àwọn tí wọ́n ìjọba ìbáṣe mistake wọn kò yá mi wọ́n bó sì ti ń tẹ́mi ṣe làwọn ṣe kí ni ni làwọn ṣe kọ́lá ànàbí sọ̀rọ̀sọ́làm ànàbí ní ìkúnta kàmàkúlìta ìkúnta kàmàkúlìta ànàbí ní tó bá jẹ́ pé bó ṣe sọ yẹn náà lọ bá rí o ẹgbẹ́ bó ṣe rí yẹn náà lóye bó ṣe sọ yẹn náà lórí ànàbí ní tó bá rí bẹ́ẹ̀ fọ́kà annama tó ṣe fóhùnmọ́lì ànábì ní máa bá tiẹ̀ lọ bí ìgbà tí òun fún wọn ní eérú gbóná mu ni eérú gbóná yóò máa dùn wọn ah, pé gbogbo ń tàǹsí náà oyé ẹni tá a fẹ́ kó ṣubú ẹni tá fẹ́ kí kọ́mọ̀ wà ká lè rọ́rọ̀ dì sí lọ́rùn ó tún wá wá ẹni tá ń retí kọ́mọ̀ fún wa <laughs> ká parí rò sáyé <laughs> ẹni bá ń retí kọ́mọ́yà sí wa kálẹ̀bẹ̀jọ́ rẹ̀ sọ́kà ní tàà lò pé á bọ́sọ̀ yìí lọ́rùn ẹ̀ ó mọ̀ tó wá tún gbówó kalẹ̀ àdẹ́bìnrin nígbà tó ń fún ọ ní erúgbóná sí nǹkan tó dání jọmọ́ àdẹ́bìnrin wala yazalu wá gbọ́ wala yazalu ma'aka minallahi zahir àdéhìn wá gbọ́ ọlọ́run bá aláwọ̀ máa kún ọ lọ́wọ́ wọn ọlọ́run máa ràn ọ nígbà àwọn láwọn òṣò ìwọ sáàmà sọ tiẹ̀ àmọ́ láwọn máa ràn ọ́ lọ́wọ́ lérí wọn máa dún múta alazalik lópin ìgbà tí wọn náà bá ń ṣe dáadáa sí wọn bó ṣe ń ṣe yẹn tọ́ ọ̀ bá ti stọ́fẹ̀ àránṣẹ́ ọlọ́run ó dé fún ọ tààyídù mínàlá ìkúnlọ́wọ́ ọlọ́run òun ní ṣubú ọlọ́run ma gbà pẹ̀lú ẹ ọlọ́run ma gbàdú ẹ ọlọ́run ma tọ́ ọ sọ́nà ọlọ́run ma kún ọ ọlọ́run ma sọ kí là gbogbo ẹni tí wọ́n ti wá àrànṣẹ́ ọlọ́run bá àti ìkúnlọ́wọ́ ọlọ́run yóò fẹ́ kọ́ ọlọ́run bá aláà kókùn lọ́wọ́ kó dúró tí òun kò ní wo bí ẹbí kan ń ṣe àìdá bí sì ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ẹni tó ṣe dáadáa sí náà bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe dáadáa sí wọ́n ní àbúrò dájú rẹ̀ wọ́n ní ọmọ ṣùgbọ́lá rẹ̀ wọ́n ti gbé lọ sí òun ló sì tóbi jù nínú àwọn ọ̀tá ẹ̀ yóò wá béèrè pẹ́dà kan náà bóni àwọn ọlọ́nà jẹ́nẹ́rà ni yóò dàgbà bẹ́ lọ yóò ya báńkì yóò gba owó tó tóbi àwọn àwọn ibi ìyọ́pàá wò pé àbúrò dádì yìí ti máa ń saburú sí náà ni à ó ní ẹ̀ ní wo aburú rẹ̀ mọ́ àbúrò dádì wọn lòun rí wọn láburú tó sẹ̀ sàbòrò nígbà wọn bí ọ̀rọ̀ bàbá àwọn tán wọ́n bí ẹni tó ń nídìí nìyẹn kò sí tọ́kàn pẹ̀lú tí ń tọwọ́ sí ẹ jáde sí ọ̀dọ̀ ọdún tèmi ìdí ìyẹn bá ti bá dé dẹ̀ ń jẹ̀mọ́ wọlé wá sílú alhakiki àríhe àkíkọ́tù wọ́sù ọwọ́ àkíkọ́tù sílẹ̀tù ráhìm kọ́lọ̀mọ̀bà alákọ̀ọ́sàn wà lọ lórí ẹ̀ tọ́ ayọ́mà yá mi káwáka díẹ̀ nínú kíni jama nínú àwọn ànàwáwò ìsáni ila zawil arham gbogbo bẹ́ẹ̀dá náà làwọn náà ti mọ̀ àmọ́ kákan ara wa létí náà ni kára ara wa létí láti máa ṣe dáadáa sí àwọn ẹbí wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìdí wọ́n ń pè ní ẹ̀sìn nítorí wà ní kòrán nínú o nítorí wọ́n pè lẹ́sìn nínú kòrán lọ́wọ́ torí alukòrán wà kìtàbù dì alukòrán ní ìwé ẹ̀sìn nígbàtí ọlọ́run bá àlá tọ́lọ́run fẹ́ ká máa ń sìn ọwọ́ fẹ́ alukòrán ránṣẹ́ sí wa gbogbo táwọn fi sin náà pátá inú alukòrán láti máa mú ومن أنواع الإحسان إلى ذوي الأرحام هنا هو دا دا تعمل شيء sí àwọn ẹbí wa alákọ̀ọ́kọ́ da'awatuhum ilal islam da'awatuhum ilal islam torí òní dáadáa tí wọ́n jẹ nílé ayé tí wọ́n tún jẹ nínú sàárè tí wọ́n tún jẹ tọ́bádìjọ́ alìkìyàmà òní dáadáa tí ó mú wọn eh, ní ìsẹ̀mí gbére nínú àlìjẹ́dà inú orí dáadáa tí èèmọ̀ bí tó tó kéèyàn máa pè é sínú ẹ̀sìn ọlọ́run nítorí pé torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dáa wàhásẹ̀tàn dáwọ́ tó nílẹ̀ tawhid ìmá pé àwọn ẹbí sínú la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah òun náà ni la ma'buda bi haqqin illa hu la ma'buda haqqan illa hu la ma'buda kò sẹ́ni tí a gbọ́dọ̀ sìn tó sì lẹ́tọ̀ọ́ sí káfẹ́ lódodo ẹ̀rí lódodo láì ní parọ́ lódodo ìlàlá lẹ́yìn Allah nìkan anábì sallallahu alaihi wasallam anábì pé àwọn fámìlì rẹ̀ náà ọlọ́run yìí wà á ń zẹ̀rẹ̀ ní ashiratakal aqrabin ọlọ́run bá ní àwọn fámìlì rẹ̀ anábì pé wọ́n o kó kìlọ̀ fún wọn yí pé kí wọ́n fẹ́ bọ́ sílẹ̀ torí tí wọ́n bá fẹ́ bọ́ sílẹ̀ wọ́n wọ̀ náà a ah, ní torí pọ̀ wà láàrin wọn àníbi dẹ́ pè wọ́n lóòótọ́ oníkan kálọ̀ sẹ́yìn kùlé ah, àwọn ẹbí tẹ̀lé àbúlé abẹ́nà wà mí lọ àníbi ní ti bá ní nǹkan kan máa jáde náà àpáta yìí fẹ́ gbàgbọ́ a ah, wọ́n ní òkè parọ́ tó bá ti sọ àwámọ̀ nítorí bá ti sọ òdodo ni àníbi ní ọlọ́wọ́ bá rán mi sí yóò ó ní kẹ́ẹ̀fì ìbọ̀rìṣà sílẹ̀ kẹ́ẹ̀fì fi oògùn sílẹ̀ kẹ́ẹ̀mọ́ sí ọlọ́run kẹ́ẹ̀dẹ̀ mọ́ wọ́nà sí lọ́dọ̀ ọlọ́run kí ni àbúlà bí padà yíjọ ìjọmọ́ ó ní tọ́bàlákà ya Muhammad lẹ́nu rẹ̀ lọ́hùn ó ní wa Muhammad ó ní kàádá fún lẹ́ni tọ́sọ̀ káwò fi àwọn kan tá a bá lọ́wọ́n bàbá wálẹ̀ ká sin Allah ọba rẹ̀ tó wà lókè kàádá fún lẹ́nu rẹ̀ lọ́hùn anábìsọ̀ sùúrù torípé ànẹ́bí mọ̀ pé gbogbo tó yẹn máa ń ṣe fẹ́ bí pátá wọ́n fún lóúnjẹ wọ́n náà fún lówó wọ́n náà fún láṣọ wọ́n náà fún lóògùn wọ́n náà fún nílé wọ́n náà fún ní nǹkan wọ́n fún ní éka gbogbo nǹkan ni wọ́n fún ọ̀dà àmọ́ ìkòsí ìtọ́ da tó tó kéèyàn òfin ìbílẹ̀ sí torí ẹ̀sìn yẹn òun náà ni ó ṣẹ́kù tó yìnbọn ti dákẹ́ ọlọ́lọ́wọ́ rọ́jì ìbèrè lò pé tábàtì yá da abiy lahabi wọ́tàbà ọlọ́wọ́ bá ní arábì ọlọ́wọ́n bá ní halak ìparunkọ́ bọ́ ọwọ́ tó nà sí Muhammad yẹn ọwọ́ yẹn ti parun ìwọ náà fúnra rẹ ìwọ náà ti sàgbákò ìwọ náà ti parun ma àgbìnà ànú máa lówó wọ́n máa kẹsàn gbogbo owó tọwọ́ kó sílé tí ń kí ọ láyà tó fi ń ṣètòlé ànábì tí ń pè ọ lọ síbi kó sí lọ́run lọ́yọ̀ kan gbogbo owó náà ò ní sáǹfà ní máa ìtọ́bá fowó náà sí kò ní sàǹfààní o sẹ́yẹ̀ sùlọ ànáàrọ̀ ń bá àtàlàhàb ọlọ́run ní àbúlá abúté rí yẹn bí sẹ́rìn lọ yẹn yọ jóná ni o ọlọ́run ní yọ padà wọná o iná ti ń jó fèrèfèrè wọ́n múra àtú ọmọ jẹ̀mí ìyàwó ẹ̀ tí ń dáná ọ̀tẹ̀ wọ́n múra kí là nẹ́bí bá débi pẹ́tọ́ lọ́n fi gbìjà rẹ̀ okùn ẹbí okùn ẹbí là nẹ́bí bá dé rẹ̀ ipò iṣẹ́ ìwọ̀n nìkan ló wà wà ìjánná fún ọ̀wá ní fi ẹ̀wọ̀n nísàlàyé fáwọn ẹbí tó ṣe pé àwọn ọmọ kéèké tá a bẹ̀rẹ̀ yí pé àníṣẹ́ eré ilá ilá ilá láwù lápadà sí nílùú lọ́rin adé náà làwọn ọ̀dọ́ tí wọ́n bẹ lágàkà yìí kọ́lọ̀ mọ́sàbà sàlékún ìmúdúró ṣinṣin wọn lédè ẹ̀sìn ọlọ́run ibi apadà sí nìsí ibi ilá láwù àní àgbọ̀dọ̀ sí nǹkan mí mọ́ nínú ẹbí lẹ́yìn ká máa sìn ọlọ́run gbogbo òrìṣà tí máa ń bẹ nínú ẹbí kọ̀ọ̀kan láti ṣe kíní ní alábùgbèkú mẹ́ torí káwọn àwa àtàwọn ẹbí wa ká lè jọwọ́ àlìjánà òòṣà méjì lọ́wà lọ́pọ̀lọpọ̀ ìdílé òòṣà àjọbọ òun náà lèyí tí wọ́n máa ń pé bọ tí wọ́n ní kálukú ẹ jáde o àsìkò ti tó o alákọ̀ọ́kọ́ ìyẹn kò tó nǹkan àmọ́ wà ó wà wọ́n wà lọ́dà lọ́wọ́ mọ́ àwọn lọ́dẹ ń sin sin àwọn lọ́dẹ tí wọ́n pè é kí ní ta níta sinrin o òsà àjọbọ ni ẹ òsà àdábọ̀ òun náà ni gbogbo àwọn àwọn nǹkan kí nǹkan tí kálukú gbé sínú yàrá tí èyí fẹ́ káwọn èèyàn dé bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ ní débẹ̀ ńgbà mí ìgbà mí wa ní ẹ má jáwọn ọmọ òdébẹ̀ yẹn lẹ́kùn yẹn wọ́n sí o àwọn abèrè pé àfáà kí ló nínú yàrá tí wọ́n sílẹ̀kùn ẹ̀ gbogbo èyí táwọn bàbá wọn fi ń kọ́ wọ́n gbà pé wọ́n ràn wọ́n lọ́wọ́ lójú gbé o ọlọ́run ní ṣèràn yàn lọ́wọ́ wa ọlọ́run ní ẹ sọ pé ìwọ ọlọ́run nìkan láàmú wọ́n ràn lọ́wọ́ lọ́bẹ̀ àwọn òní wọ́n ràn lọ́wọ́ bàbá wa yìí yá wa wípé èèyàn fẹ́ sokùn ẹbí èyí tó ga jù náà ni pé kẹ́ ẹ yọ ẹbọ kúrò lọ́rùn ẹbí torí pé tó bá dídá kìyàmà gbogbo téèyàn bá ṣe ní dáadáa téèyàn bá kú pẹ̀lú ẹbọ ọlọ́run nílà yín náà ṣọ́rákítà láyà àbàtọ́ ná àmàlù ọlọ́run lọ́run ní gba gbogbo iṣẹ́ yẹn wọ́n máa bàjẹ́ o àbúrò dádì ẹ ó fi nǹkan kọ́ ẹ̀gbọ́n ìyá ẹ orí tó rí nǹkan mọ́lẹ̀ ẹ wú o ètò ẹ̀sùn mọ́dì ẹja o ètò ẹ̀sùn mọ́rùn ẹja o èyàn olè máa ṣe ìsìláàmù kó lóun tún sùn nǹkan àlàáfíà fún mùsùlùmí ẹlẹ́sìn ọlà pátá yányán àǹfààní ńlá ni mo mú tọ̀ yín wá o fún gbogbo ẹnì tó fẹ́ ṣe wúmúra ṣe hajj nílànà òdodo tíṣẹ́ fi pé níwájú olúwa dáhàwá link lágbèrò hajj nílẹ̀ yìí tí tọ́ni sọ́nà lójú pọ̀nà ẹ̀sìn ọkùn ọjọ́ kan ìlànà tó mọ́yán lórí tá a fi ń ṣiṣẹ́ hajj láìpẹ́ dé níṣẹ́ nípasẹ̀ àwọn ọ̀jẹ̀mẹ̀ àfá tí wọ́n jágudu bẹ̀ níbi ká kọ́ni lẹ́sìn bí iye kan ẹni olùgbèrò hajj tàbí wúmúra dáhàwá link aláfọkàntán ńlágbèrò hajj tó dáńtọ́ tẹ́lẹ̀ ìbádòwòpọ̀ ètò ìlera tó péye ìtọ́sọ́nà lórí ohun gbogbo ilé ìgbé ìrọ̀rùn àtóúnjẹ àsìkò tó sí ń dọ́dọ́ ìgbéra ní pápá àti ìbalẹ̀ gùjẹ̀ sàlámsàlám ní lọ́jọ́ gbogbo àbẹ̀wò sí gbogbo àyè tó lámì nínú ìfẹ̀ ẹ̀sìn ọkọ̀ ojú irin ayára bí àṣà ni yóò gbé yín láti mẹ̀dínà lọ sí mọ́tà láti mórí bọ níbi kúkẹrẹ pàkẹrẹ ìrònà. dáwà link ọgbàjúmọ̀dé góńgó ikó ni kò ní ṣiṣẹ́ hajj nírọ̀rùn. dùwà ní head office SOT 105 Airport Business Hub Muritala Mohammed International Airport Ìkẹjà Èkó tàbí ẹ̀ka wa. nílùú Ìlọrin alẹ́mọ̀ ẹ̀ group of schools number three Abuja street off head division road tanke ìlọrin nàìjíríà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àtẹ̀ránṣẹ́ wàsáàpù. zero seven zero four four triple one one seven seven or direct call on zero nine zero nine nine double five triple zero one or zero nine zero nine nine double five triple zero two. US line plus one seven six zero four five six nine four seven five UK line plus four four seven four four zero four eight nine six eight five. دعوة لينك انترناشونال ليميتد حج عن عمره الذي امر بصلة الارحام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الأعلام إن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته اجبه الله وبا وبا الله وبا تي أقشي gbogbo àwọn tajú èèyàn ọlọ́run pa wá láṣẹ pípé kámọ́jú okùn ẹbí ẹja wọ́n pa wá láṣẹ ká máa sókùn ẹbí dáadáa nítorí àǹfààní tó wà ń bẹ fún wa bí àtijọ́ alkiyama ọlọ́run ní pàṣẹ kankan wípé ṣe àfikọ́jẹ́ pé orílẹ̀ bẹ́ẹ̀ fún wa ọlọ́run bá yí ló fún wa ọba tó ní kámọ̀ jákùn ẹbí tó lẹ́wà kó ń bí ìmọ̀ jákùn ẹbí ọlọ́run ti mọ̀ pé aburú ń bẹ ń bẹ fún wa nílé ayé ọjọ́ ìkìyàmà lọ́lọ́run fi lẹ́wà wa ọlọ́run ní ojú ọ̀tọ̀wọ́ wà dàrú wa ọlọ́run ọba aláwọ̀ ní ojú ọ̀tọ̀wọ́ wa já o okùn ẹbí náà ní já mọ́ wa lọ́wọ́ ọlá jẹ́ kan sọ lọ́dọ̀ ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́gbọ́ òbíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọba gbogbo àwọn ará ilé ẹ̀pátá àti gbogbo àwọn sàádé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa ní ọ̀rọ̀ tó yẹmọ wáyé fún láti gbọ́ ó dá lọ́rọ̀ tí wọ́n bá ń sọ tí wọ́n wá ń rẹ̀fà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run fi ọlọ́run bá aláàlọ́ sọ ni ìtọ́sọ́nà ìkùrán òun náà lọ́yẹ kí ẹ̀mọ wáyé fún láti máa jòkó máa gbọ́ àgbọ́yé alukọ̀rán nínú afẹ́ni kọ̀ọ̀kan wa sunna anabuwa muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ́wọ́ lọ́dá jù nínú ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ nínú ayé sunna sunna sunna gbogbo tó bá ti fẹ́ ṣe fáwọn abẹ́rẹ̀ pé kí ni sunna sọ báwọn sunna sì ni a ṣe é sunna yẹn òun ni wọ́n ń pè ní ìlànà anabuwa muhammad sallallahu alaihi wasallam gbogbo tó ti wá gbé kalẹ̀ lẹ́fà pé wọn alukọ̀rán ni tá a bá àwọn náà àdífì àbá wọn ni ká mọ́ pé lẹ́sìn máa wọ ẹ̀sìn yóò wà ní koran ẹ̀sìn yóò wà nínú àdífì koran lọ́wọ́n fi ṣàlàyé ẹ̀sìn koran ni ìwé ẹ̀sìn súnà náà lọ́wọ́n fi ṣàlàyé rẹ̀ wọ́n ni gbogbo ọjọ́ máa ti wá bá lọ́wọ́ wa tá ń pè lẹ́sìn tá náà bí ò sí àbá nínú alukoran kò sínú àdífì wọ́n ni àdásílẹ̀ nínú ẹ̀sìn ni ọlọ́wọ́n mọ́jà bá wọn ṣe àdásílẹ̀ nínú ẹ̀sìn wọn torí àdásílẹ̀ ìsìnà ni kò sì sí ládá kankan tó lọ́wọ́ fún yàn lérí ẹ̀ lẹ́yìn kọ́ lọ́wọ́ jẹ̀yàn yà ọlọ́wọ́ bá alá kọ́mọ́sà léwa kúrò níbi bídà gbogbo àwọn tí wọ́n ń ṣe kọ́lọ́mọ́sà bá fi mọ́lẹ̀ súnà hàn wọ́n kọ́lọ́njá wọn náà kí wọ́n tẹ̀lé súnà níbi wa Muhammad èyí táwa náà tí ì máa ṣe nínú súnà kọ́lọ́mọ́sà jẹ́ ọmọ fún aláti máa ṣe èyí tá a tún ṣe kọ́lọ́mọ́jà tó dúró lọ́wọ́ wala hawla wala quwwata illa billah mo kí bàbá wa ah, ah, bàbá ọlọ́run ọ̀sẹ̀ ìṣàlókun àláfíà wọn àláfíà tọkàn àláfíà tara iman àlékún sikọ́ọ̀mà àlékún sabat lérí ẹ̀sìn ọlọ́run ọlọ́run mọ́sàbá jogún ẹ̀ fún wọn. gbogbo àtàwọn jẹ́ aládùúgbò tọ́lọ̀ fi bàbá sí olórí wa ọbẹ̀ lérí igbákejì bàbá ẹ̀kárí gbogbo àgbàlagbà wà ní agá kan kọ́lọ́ mọ́sàdí aláàtúbọ̀tán wa àwọn sisters wa àwọn brothers wa

níwájú ilé bàbá wa dáúdù àdàkà òun náà ni sulatul arrahimi ahmiyatuha fil mujtama il islami okùn ẹbí síso báwo ló ṣe pàtàkì nínú àwùjọ ká máa sokùn ẹbí báwo ló ṣe pàtàkì tó nínú àwùjọ wa sẹ́mọ̀ pé àwùjọ àwọn ìdílé kọ̀ọ̀kan náà ni wọ́n darapọ̀ ni wọ́n ń jẹ́ àwùjọ ìdílé titi ẹ̀yàn jáde ẹbọ sáwùjọ ìdílé tiwa náà àwọn náà jáde àbọ̀ sáwùjọ ìdílé tàwọn tọ̀hún àwọn náà jáde wọ́n bọ̀ sáwùjọ ìdílé kọ̀ọ̀kan ní fọ́ọ̀mù alùmùdìtámà àwùjọ ọmọ ya tí wọ́n bá ń kọ́lé ẹ̀rí pé wọ́n kó yẹ̀pẹ̀ wá wọ́n kó granite wá wọ́n kó cement wá wọ́n kó irin wá gbogbo àwọn materials yẹn tí ọba ti dá ilé tí wọ́n ń kọ́ yẹn ò lè ṣe kí ni ilé yẹn lè dá ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọ̀rọ̀ tá a fẹ́ sọ láàárọ̀ yọ̀rọ̀ ńlá ni wọ́n ní tí ẹbí ọba ti tò tókùn ẹbí bá ti já tókùn ẹbí bá ti já wàhálà ni ọmọ ṣẹlẹ̀ nínú ẹbí yẹn wọ́n ní àwọn eléyìí wọ́n sokùn ẹbí tí wọ́n àwọn eléyìí náà sokùn ẹbí tí wọ́n àwọn eléyìí náà ẹbí tí wọ́n wọ́n ti hara wọn nínú ẹbí wọ́n ti dara wọn láàmú nínú ẹbí tó bá padà wàá darí jọ sínú ni wọ́n máa ṣẹlẹ̀ láwùjọ jọmọ́ wàhálà wàhálà ni ẹ bá lóyìn dáadáa tí ṣe dáadáa láàrin ìlú wọn ni ọmọ agbéléwò ni wọn ni ọmọ tani tani bàbá ẹ tani yá tiẹ àwọn fámìlì àwọn ah, ọmọ bímọ nígbà tó kún okùn ẹbí ọ̀já nílé wọn ní ọ̀jẹ́ kí àwùjọ bàjẹ́ tàbábẹ́ káwùjọ dá gbogbo ẹbí kọ̀ọ̀kan láṣàtúnṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin afá wa wàláhì ọ̀rọ̀ tí ń panilẹ́kún lọ́rọ̀ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kéwú tá a rò pé kéwú yé tá fi ń ṣe àwọn adarí ẹ̀sìn tẹ bá wọ́pọ̀lọpọ̀ délé délé délé ẹ pé ó ti jákùn èmi nígbà tí ẹni tí ó tọ̀ wá sọ́nà tóun náà bá ti ṣìnà kí ló tó kù jẹ́mọ́ kí kálukú ọmọ ṣe tó bá wù lókun sáwọn wé ní tí tó bá ṣẹlẹ̀ sí wa nínú àwùjọ àwọn ẹbí ni ó fà wá padà wọ́n ní ẹsẹ̀jọ́ rẹ̀ sun àwọn ẹbí ẹ̀ tóbi wọ́n bá da wọ́n sì pè é ìgbéra àwọn bàbá àwọn àbúrò dájẹ́ àwọn ìyá wọn làwọn fẹ́ rí ọ tọ́bá sì yọjú wọn ni ọya ṣe pẹ̀lẹ́ ọ̀rọ̀ yín tuntun náà wàláhì àwùjọ sì sinmi àmẹ́ni tó ti jákùn òbí kò ní lọ lè bá wọn torí yóò ti gbé ìgbéraga sẹ́kínì yóò ti gbé wọ̀ ọlọ́run àbíọ́ ọlọ́run mọ́sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sílẹ̀tì rahimi tí wọ́n ń pè ní okùn ẹbí gangan ìyàlẹ̀ ìsánú ìlẹ̀ kùrbà òun náà ni kéèyàn ọmọ ṣe dáadáa sí gbogbo àwọn tí abájọ jẹ́ bí wọ̀kọ́sùlù àgbà àníhùn kéèyàn ó sì káwọ́rọ̀ kó ń bi ìmọ̀ sàbúrú sí wọn máa ṣe dáadáa sẹ́bí máa sàbúrú sẹ́bí ìtí wọ́n ń pè pé èèyàn sọkùnrin òbí náà nìyẹn ìwọ láwọn alọ́lẹ̀ bèè lọ́wọ́ àwọn ẹbí rẹ̀ pé kí ni wọ́n fẹ́ tọ́jẹ́ pé báwo bá ń ṣe wọ́n inú wọn máa dùn ni wọ́n kà sí kò ṣe dáadáa fáwọn ọwọ́ alọ́lẹ̀ bèè lọ́wọ́ gba àwọn ìran àwọn ẹbí yín pé àwọn nǹkan wo ni máa ń bà yín nú jẹ́ àwọn nǹkan wo ni máa ń dùn yín tọ́jẹ́ pé tí n bá ti ṣe yọ́ máa bà yínú jẹ́ ọwọ́ sí nǹkan náà lẹ́wọ̀ ní ṣe ẹbí ta rí yìí ó lè jẹ́ ẹbí èyí tí a máa ń jogún ara wa ó sì lè jẹ́ ẹbí tọ́jẹ́ pé a kì í jogún ara wa alùsàrà rahama ayakumala ó lè jẹ́ ẹbí tọ́jẹ́ pé a máa ń jogún ara wa ó lè jẹ́ ẹbí tọ́jẹ́ pé ogún wọn àmọ́ nínú ẹbí làwọn náà wà al-arham ẹ̀yọ́ ma yá mi ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa àwọn tí wọ́n ń pè ní ẹbí tí wọ́n ń pè ní ẹbí tọ́jọ́ pé ọlọ́run pàṣẹ ká máa sokùn ẹbí wọn papọ̀ ó sì kọ́ fún wa ká máa jákò ẹbí wọn alákọ̀ọ́kọ́ òun náà ni al-abu bàbá rẹ̀ àti ìyá ẹ̀ àárín wa àti àwọn òbí rẹ̀ dàrú kó tó lọ lè bọ́lọ́run wàhálà ńlá ni o táàrin yín bá ti dàrú lẹ́yìn náà àlìjẹ́dù òlìjẹ́dà bàbá bàbá rẹ àti bàbá ìyá rẹ ìyá bàbá àti ìyá ìyá rẹ wọ̀lúwọ́lẹ̀ àwọn ọmọ tó bí àwọn ẹbí ẹnu wọ́n àwòlá àdùnhùn àtàwọn ọmọ táwọn náà bí ṣẹ́gbẹ́ bá ṣe sọ lọ ń sìn ẹ́ rí pé ọjọ́ tí ń ṣe kí ni ẹ́ rí pé nọ́mbà tí ń ṣe kí ni nọ́mbà tí ń pọ̀ wọ̀lá áhù wà òláàdúhù bọ́dà ẹ̀ tí wọ́n jọ bí bọ́dà àtàwọn ọmọ ẹ̀ wọ̀lá òkútù wà òláàdúhà sísítà rẹ̀ tí wọ́n jọ bí àtàwọn ọmọ tí ẹ̀ wọ̀lá àmọ́ wà òláàdúhù àbúrò bàbá rẹ̀ àti gbogbo àwọn ọmọ ẹ̀ wa awladuhu wal ammatu wa awladuha àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin àbúrò bàbá rẹ̀ lóbìnrin àtàwọn ọmọ wọn wal khalu wa awladuhu wal khalatu wa awladuha àbúrò ìyá ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ lọ́kùnrin àbúrò ìyá ẹ̀ lóbìnrin àtàwọn ọmọ ẹ̀ àwọn èèyàn tá àjọ ń jẹ́ bíìsìn á rí pé a ti pọ̀ gbogbo àwọn tá a dárúkọ yìí àwọn náà ni ọlọ́run pàṣẹ yìí pé kọ́ ọ máa sokùn ẹbí papọ̀ kọ́ ọ máa ṣe dáadáa sí wọn bá ṣe kakalẹ̀ yìí ẹlẹ́mìí ń gbọ́rọ̀ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni ọlọ́run ọdún tí wọ́n ti yẹra wọn gbẹ̀yìn àbúrò ìyá ẹ ìjọba ọmọ bí dọ́wà kátó wá pàwọn ọmọ wọn ẹ̀gbọ́n ìyá ẹ wá ọmọ wọn rẹ ti ń jẹ́ alátijọ́ yìí sọ́mọ̀ pé ó bí gbọ́ngàn ọ́n pàdé ọmọ rẹ̀ onídàmọ̀ ẹlẹ́mí bẹnu ayé tó bá pàdé ọmọ bọ́ọ̀dà rẹ̀ kọ̀dàmọ̀ torí jọ kó mọ̀ lọ wọn nínú ayé yìí náà ni o kọ́dà yìí ni ó ń bẹnu àfa láàbìrì pé ọmọ tó dúró ẹ bọ́ọ̀ ló fi jẹ yóò lọ́wọ́ ọmọ rí ọmọ bóyá ẹ̀sẹ̀ rí ẹ̀sìn láǹsẹ̀ yẹn jẹun ọlọ́mọsá làwọn kọ́lọ́ sànú wa o sẹ́rí alukoran innahu laqawlun fas a'udhu billahi minash shaitani ọlọ́run ní innahu laqawlun fas ọlọ́run bá ní ọ̀rọ̀ kan alukoran sàlàyé ètò bẹ́ẹ̀ ṣe dáadáa taburú mà wọ́n máa wí abúlhazli kò kí ṣe àwàdà o okùn ẹbí kò kí ṣe àwàdà nínú alukur'an ahamiyatu ahamiyatu silati al-arham wọ́n ní bóò ni okùn ẹbí ṣe pàtàkì nínú ẹ̀sìn lẹ́yìn náà nínú àwùjọ wa faqad harasa al-islamu ala iqamati mujtama'i mutakafilin wọ́n ní ẹjọ́ ẹ̀dá wa lójú wípé ìsìláàmù sojú kòkòrò lórí àti gbé àwùjọ tí àjọ máa ṣe papọ̀ àti gbé ìnàró mutarahimi tájọ máa ṣàánú ara wa láwùjọ muta'atufin tájọ láàánú ara wa tasudu li mahabba tí ìfẹ́ yóò wá gbanú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ní àwùjọ tí ìsìláàmù fẹ́ gbé jáde àwùjọ tí ìsìláàmù ń pèpè òmìnàjì tàkíkì dálíká àwa lè rí àwùjọ tá fẹ́ràn ara wa tá mọ̀ ṣe dáadáa láàrin ara wa wọ́n ní a lè rí nítorí kálíbà rí ní ọlọ́run bá alá amọ̀rọ̀láhù bí sílẹ̀tàlá arham lọ́lọ́run fi pàṣẹ wípé ká máa sókùn ẹbí papọ̀ nígbà bá ti dá lé àpàdà dá níta nígbà tí ilé kọ̀ọ̀kan bá ti dá ẹbí kọ̀ọ̀kan bá ti dá ní àwùjọ dá bẹ́ẹ̀ bá rọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe dáadáa ní àwùjọ ẹ̀rọ lè béèrè wọn nínú ilé èyí tó pọ̀ jù ẹ rí i pé wọ́n ti páàsì nílé ká tó di pé wọ́n páàsì ń ta tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń da àwùjọ rú ẹ ló lè béèrè rẹ̀ lọ́wọ́ àwọn fámìlì ẹ rí i pé ó ti kọ́kọ́ da lérú kó tó di pé ó dàgbòrò rú kọ́dà ò lè jàfa. Islam ọ̀fẹ́ káwùjọ da àwùjọ ò lè da àfi tínú ẹbí kọ̀ọ̀kan bá da Islam fi gbé eh, ètò wá fún gbogbo ẹbí kọ̀ọ̀kan ipé bẹ́ẹ̀sì máa ṣe ní o bẹ́ẹ̀sì máa ṣe ní o ẹ̀yìn náà lẹ́pàdà dàwùjọ wàjá aláha min anfasi ta'ati wa ajalli al-qurbat ọwá ṣe kásòkùn ẹbí yóò ṣe ní ìjọsìn tó níye lérí ìjọsìn tó níládá ìjọsìn tó tóbi wa hadhara min qata'atiha lima yatarattabu alayha min shuyu' al-baghdha wal-hikdi islam wa kí wá nílọ wípé ká sọ́ra láti jákun ẹbí torí àwọn tí máa ń padà máa ń ṣẹlẹ̀ nígbà tó kún ẹbí bá ti já òun náà ni ká máa bínú síra wa òun náà ni ká ní e, e, e, èrò burúkú lọ́kàn síra wa lẹ́yìn náà kí inú wa kọ́ máa ro síra wa lẹ́yìn náà kí awa di pé àní nífẹ̀ẹ́ ara wa mọ́ lẹ́yìn náà àní láàánú ara wa mọ́ tó bá ti ń ṣẹlẹ̀ nínú ẹbí kọ̀ọ̀kan nínú ẹbí kọ̀ọ̀kan ìjọ pé láwùjọ orí kò ní ṣàánú mọ́ láàrin àwa kò ní sífẹ́ mọ́ nígbà àwọn léyìí tó jẹ́ pé wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ àwọn léyìí náà wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ àwọn tọ̀wọ́n náà wọ́n ti jákun ẹbí tiwọn àwọn náà bọ́ sáwùjọ bóò láwùjọ orí jàmá àwọn èèyàn kéèyàn ìyàn lọ́wọ́ láwùjọ yẹn wọ́n ní ilé ní asekini ẹ́ láti kó ẹ̀sọ́rọ̀ sóde kọ́lọ̀ wọn láàánú ẹ̀ ìdílé ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́ jẹ́ bàjẹ́ o al-adillatu min al-Qur'an al-Karim ibi ọlọ́run ti ń bá wa sọ nínú al-Qur'an alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba alá asina alẹ́lẹ́wàsílì ọlọ́run oróyìn àwọn tí wọ́n sokùn ẹbí ọlọ́run ní ẹni ẹlẹ ni wọ́n ọlọ́run ní ọpàṣẹ wọ́n dẹ̀ tẹ̀láṣẹ rẹ̀ gbogbo ọlọ́run ọba ti ìbádà ni kúlù ma amara Allahu bihi ìbáàdà bí ọlọ́run bá ti pàṣẹ pé ẹ máa ṣe ìbáàdà ní téèyàn bá ṣe téèyàn bá ṣe èyàn ṣe lọ́nà Allah subhanahu wa ta'ala ọlọ́run bá aláǹsàlẹ̀ ìfọ́nà al-Qur'an al-Karim ọlọ́run bá ní walladhina yasluna ma amara Allah walladhina yasluna ma amara Allahu gbogbo àwọn tó pé ìta ní kí wọ́n ṣe gbogbo àwọn tó jẹ́ pé apá wọn láṣẹ ipe kí wọ́n sokùn ẹbí wọ́n sì wá sokùn ẹbí náà والذين يصلون ما أمر الله به أن يوصل ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé ọlọ́run pa wọ́n láṣẹ pé kí wọ́n sokùn ẹbí wọ́n sì sokùn ẹbí náà ويخشون ربهم wọ́n sì bẹ̀rù ọlọ́run torí kí wọ́n bẹ̀rù ọlọ́run náà wọ́n fi sokùn ẹbí ويخافون سوء الحساب ọlọ́run bá ní wọ́n sì ń bẹ̀rù سوء الحساب wọ́n ń bẹ̀rù ìṣòro tó lé níjọ́ alìkìyàmà ẹ̀rù ìṣòro ìṣòro iṣẹ́ torí tó máa ń ṣe ìṣòro iṣẹ́ ọ̀rọ̀ kan òkùnlé bí wọ́n jẹ́ alìkìyàmà tí wọ́n bá ń ṣe ìṣòro iṣẹ́ rẹ̀ ọ̀ọ́ ṣàlàyé bó ṣe ṣe nínú ẹbí ọlọ́run láwọn eléyìí àwọn ẹni eré nìyẹn o wọ́n máa sokùnrin ẹbí tọ̀ wọ́n dẹ̀ ń bẹ̀rù ọlọ́run wọ́n sì ń páyà ìṣòro wọn fẹ́ ṣòṣòro burúkú ni wọ́n fi ń sokùn ẹbí aya eléyìí ọlọ́run bá 21 sílẹ̀tù rahimi samaratul iman anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabidi yẹ ayé pé bẹ́ẹ̀ bá lóun nígbàgbọ́ التصديق بالقلب والقول باللسان والعمل بالجوارح ìtọ́ ń pè ní imani nìyẹn kákàmọ́ ni mo ní imani káma wọ́sọ imani káma appearance imani ọmọ ya mi wọ́n ní ìyẹn kò tí tó nígbàtá mà ipe ṣé onímani àbí onímani sí ọlọ́run ìdí onímani ipe ọjọ́ àlìkè àmà ń bọ̀ tọ́lọ́ ó gbé wa dìde wọ́n ní àpẹẹrẹ imani yẹn òun náà ni kárí pé abéèrè rẹ nínú ẹbí wọn ni ó kì í jákulẹ̀ bí anábíwá muhammad sallallahu alaihi wasallam anábíwá man kana yuminu billahi wal yawmil akhir anábí ni gbogbo ẹni tó bá igbó ọlọ́wọ́ bá gbọ́ lóòótọ́ tó sì gbàgbé àlìkè àmọ̀ gbọ́ falyasil rahima falyasil rahima anábí ni kọ́ya máa sókun ẹbí ẹ̀ o tó bá mọ̀ fún gbọ́lọ́ngbọ́ ń bọ̀ ìtumọ̀ ẹni pé kò gba ọlọ́run ọba gbọ́ kò sì gba ọjọ́ àlìkìyàmọ̀ gbọ́ bó ṣe yẹ pé ìmánì ìmánì ìmánì yẹn làwọn fáwọn àwọn olùsọ̀nà wọ́n ní àlàámálù dakhilatun fi musammal ìmánì wọ́n ní iṣẹ́ iṣẹ́ tá a mọ̀ ṣe yẹn anábì ní alìmánu bídọ̀ wọn sàbọ̀ na ṣọ́ọ̀bá àláha qawlu la ilaha illallah wa adnaha imatatu al-adha an at ànábì ní la ilaha illallah ìpé kọ̀sọ́ba tá a sìn lẹ́yìn Allah káṣí máa sìn lódodo òun ni tó ga jù ìmánì ká mú èso àti ìgòkú lójú ọ̀nà tí ó sàwọn èèyàn sùta òun ni ìmánì tó wálé jù ká mú ìgò àti èso tí ó sèèyàn sùta ká mú ẹ̀ẹ́dẹ̀gbá iṣẹ́ là ń ṣe iṣẹ́ ni ànábì ní ìmánì lòdà bóòsí ń sọ pé ọgbọ́lọ́ngbọ́ tá a ṣẹ̀rápẹ̀rẹ̀ ìgbàgbọ́ nínú mọ́ra rẹ̀ nínú dáàfin mọ̀ pé yìí tó ń sọ òótọ́ ni òun náà ní kọ́ ọmọ máa jákun ẹbí kọ́ ọmọ sọkùn ẹbí papọ̀ kọ́ lọ́mọ bá ìmọ̀ ní ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ o ẹ̀rọ lómi tí bá ń ṣe wàhálà lórí ẹbí àwọn tó bá dọ́rọ̀ mọ̀ wọn ni a ẹ̀kú ìmánì tí wọ́n ní adúrò ìmọ̀tán hàn yìí yìí ẹ̀ sì fi wọ́n lẹ̀ ẹ̀kú ìmánì ìdí wọ́n sọ yóò dódó ní bẹ́ẹ̀ bá ní ìmánì kò lè sọkùn ẹbí ẹni bá sì ní ìmánì ẹ̀rọ máa bà á láti jákun ẹbí kò ní jẹ́ kókó ọbí ọjà lọ́wọ́ sílẹ̀tù rahimi sababun lè fi yáda tó rifki wà tó lè lọ́mọr anábìwá muhammad sallallahu alaihi wasallam anábì tuntun jẹ́ oyè wáyé pé okùn ẹbí ṣíṣo ìmọ̀ ń jẹ́ sábàbí tí arìsì kí èèyàn máa fi ẹni bá sokùn ẹbí anábì ọlọ́run ọba aláàtì sàdéhùn fún pé òun ó sì àlékún arìsì ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa nú ẹbí àwọn ilé ìsokùn ẹbí tiwọn àwọn ilé ìnáṣọ tiwọn àwọn ilé ìnáṣọ tiwọn ọlọ́run gbá àwọn ilé ìsókè ọlọ́run ó sàlékún adéṣìkẹ́ àwọn ilé ọlọ́run gbá àwọn ilé ìnáṣókè ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwùjọ yẹn ṣé ìṣẹ́ àti ùsì ṣé ò ní káńsù láwùjọ yọ káńsù nígbà yìí ti sókùn ẹbí ọlọ́run gbé yín ga àwọn ilé ìnáṣókùn àwọn ń kúnra wa lọ́wọ́ àwọn ara wa lọ́wọ́ àwùjọ ò lè da àfi kákọ́lọ̀ lè tún lè ṣe ká lè tún àwọn ẹbí ṣe ẹni bá ti fẹ́ káwùjọ da ìwọ náà lọ lè ṣe dáadáa nínú ẹbí anábì ni mọ́nà àhábà yìí bùsátọ̀ lẹ́hùn fi rìsíkì anábì ni gbogbo ẹni tó bá fẹ́ kí ọlọ́run ọba aláàkọ́ òun láyé àrísìkì wọ̀nyí ń sàlẹ́wò fi àfẹ́rìhí ó sì fẹ́ kọ́lọ́run fún un lẹ́mìí gúngùn tẹ́lẹ̀ yẹ kọ́yà sokùn ẹbí o kọ́yà máa sokùn ẹbí bí bàtẹ́ sokùn ẹbí ọlọ́run gba àyà àrísìkì rẹ̀ ọlọ́run gba aláwọ̀ sì fún lẹ́mìí gúngùn yóò wá sí àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ tọ́láwọn afá mi wọ́n ní wọ́n yóò sọ aláwọ̀ fi ásà yìí ni ọlọ́run fi àlùbáríkà sínú ìsẹ̀mí ẹ̀ gbogbo tí ó lò tí ó fi kú láyé ọlọ́run fi orin sílẹ̀ ọlọ́run fi àlùbáríkà sílẹ̀ nígbà tí ẹnì kọ̀ọ̀kan wa bá tó wá sokùn ẹbí ìtìwẹ́ni pé àwùjọ máa dáa sílẹ̀tì rahimi àwọn sílẹ̀tì arahami tẹ́jìlìbù àtàbọ́múná alìchìmáì fílìmù ìjàmà wọ́n ní ìmọ̀sókò ẹbí yóò jẹ́ kí àṣepọ̀ wà nínú àwùjọ àwọn sókò ẹbí tí wọ́n á ń ṣe dáadáa èyí náà ń sókò ẹbí tí èyí náà ń ṣe dáadáa dáadáa ló mọ́ máa ṣẹlẹ̀ nínú àwùjọ wọ́n ní àwùjọ lè da àfi tí ẹbí bá dáa ọlọ́run ni wọ́ta àwọnú alẹ́lùbírí pẹ̀tàkọ̀wà ọlọ́run ni ẹkùnra yín lọ́wọ́ ẹ̀rẹ̀ra yín lọ́wọ́ lérí dáadáa ìbẹ́bí ọ̀bá ti wá dá ẹbí eléyọ̀dá eléyọ̀dá eléyọ̀dá bóòrìn àwùjọ ṣe dáa ó sì jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa ẹdíkalẹ̀ lè mọ̀ pé ìsokùn ẹbí ẹ̀sìn ni o tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ àpẹẹrẹ ìmánì pé yẹn ní ìmánì ni o ọlọ́run máa fi ń bless yàn ọlọ́run máa fi ń kẹ́ yàn ẹ̀yẹ bọ́lá bá sì ti kẹ́nìkan tó bá ti nàró àwọn tó wà láwùjọ ṣàǹfààní àbí wọn ní ṣàǹfààní lára wọn ṣàǹfààní ẹwà àwọn tí wọ́n ń sokùn ẹbí tọ́lọ́mọba aláǹgbé wọn ga ẹwà àǹfààní tó ń ṣe fáyé àríṣì fi ń fa àǹfààní fáyé yẹn okùn ẹbí ti ń sọ lọ́lọ́run fi ń bùkún ọlọ́run wọlé àánú ẹ̀ kọ́lọ́mọ ṣe jẹ́ bí o hakíkọ́tù sílẹ̀tì rahim okùn ẹbí yẹn kọ̀ wá yí ọ̀pọ̀lọpọ̀ wa kí ni wọ́n ń pè pé kéèyàn bá ẹbí gan-an wọ́n ní híya ń máa ń àkà máa ń torí ọ̀pọ̀lọpọ̀ àwàgbà àṣokùn ẹbí àṣìṣokùn ẹbí ìran mẹ́ta ni wá ẹni tó jẹ́ pé mm, òun kò kí ṣe dáadáa sẹ́nì kankan nínú ẹbí gbogbo ẹbí ní máa ń ròyìn àyí pé aláburú ní ẹbí wa eléyìí kò sẹ́ni tí ọ̀dà àmọ́ ní ẹbí kò sẹ́nì kan fi ń ṣe dáadáa sí ìran ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tí ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí nìkan mm, ló ń ṣe dáadáa sí ó ṣe dáadáa sí òun náà kò ṣe dáadáa sáwọn náà ẹni wá ní wá ẹni fún ní máa ń fún ẹni ń béèrè ẹni máa ń béèrè ẹni tí máa ń wá bìí jọrẹ lòun náà lọ tiẹ̀ ẹni tí máa ń dóòtì nígbà ṣòro lòun náà ń dóòtì òun dúró lórí pé ẹni bá ṣe fún mi lòun náà ṣe kí ni èmi ò ṣe fún ṣé rí ẹni àkọ́kọ́ tí òṣòkò ẹbí yẹn tí òṣì dáadáa kankan ní ẹbí àtẹlẹ́ẹ̀kejì ẹ bákan náà ni wọ́n ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ànábì ní bákan náà ni wọ́n àbí ànábì ní lẹ́ẹ̀fà àlùwàásìlò bílí mọ̀káfì lẹ́ẹ̀fà wọ́n fi nọlifá nǹkan ni <laughs> ànábì ní lẹ́ẹ̀fà àlùwàásìlò bílí mọ̀káfì ẹni tí ń ṣe dáadáa sí ẹni tí ń ṣe dáadáa sí nìkan ànábì ní lẹ́ẹ̀fà àlùwàásìlò kò kí ń sẹni tó so pẹ̀lú o <laughs> wọ́n mọ̀ ti sẹ́sọ̀ fò jẹ́ mọ́ wọ́n mọ̀ ti ṣe wàhálà sọ̀fọ̀ ọ̀la ibi sí méjì báyìí òun sì ń ṣe dáadáa sáwọn ilé àwọn dáwọn ilé ìkẹlẹ́ ní òṣè dáadáa sí wọn ó láwọn ní òṣè dáadáa sí òun náà ní òjò òṣè adábìnrin ilé ìfẹ̀rẹ̀ wá sí ibi mọ̀káfì adábìnrin ilé yẹn kò sókun ẹbí o wàlákin nàlè wá sí là ẹ̀rí adábìnrin ẹni tí ń sókun ẹbí pọ̀ alẹ́dẹ̀ ìfẹ́ àkúta àtọ̀rọ̀ ìmúhù wàsọ̀lá ha òun náà lẹni tó jẹ́ pé gbogbo ẹni tí máa ń jákò ẹbí òun máa só yóò máa ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí i yóò ṣe bá ṣe dáadáa sẹ́ni tí ò ṣe dáadáa sí ànábì ní ilé gangan ní sílọ́hùn ò gangan ní wárísìkí ilé gangan lọ́wọ́ bá aláàfẹ́ bless ò gangan lọ́wọ́ bá aláàfẹ́ ṣàánú olófẹ́ rí ọ̀nà ọlọ́run lọ́gbọ́lọ́gbọ́ lọ́gbọ́já lè gẹ́ àmàgbọ́ ọmọ ìyá mi ọmọ ń ṣe dáadáa sẹ́ni tí kò ṣe dáadáa sí ọ bó ṣe ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ọ síbáṣíwá ah, sọ́run sọ wá rọrùn bẹ́ẹ̀ àfikọ́lọ́run jẹ́ rọrùn fún wa gbogbo ìbáadà kò sí ìtọrọrùn náà àwẹ̀ lágbàtán ìyá ọlọ́dúgbà ni bí yóò dìde lórí ọrọ̀ jù ní bọ́mẹ́ sí sọ́dákọ̀ ọrọ̀ jù ní wọ́n bá sókùn ẹbí ọmọ ìyá mi alìkìyàmù lọ́mọ wò alìjánà lọ́mọ wò ó níwọ̀ àwọn èèyàn tó ń segin billah kí ni ẹ̀san gbogbo sókun gbogbo ẹbí papọ̀ tí ó sàyàfi àtẹni tí ń sí dáadáa sí àtẹni tí ó sí dáadáa sí kílẹ̀ fà rẹ̀ ìtumọ̀ ní pé mo kọ́ balẹ̀ tó ìfá àti làràhámi bil ihsan ìtumọ̀ ẹ̀hún náà ni pé gbogbo táwọn bá ń ṣe láì dáa dáadáa ni wọ́n máa fi ẹ̀sàn wo lọ́lọ́wọ́n bá aláàfẹ́ sọ fún ọ arákùnrin kan lè bá Ànábì wa Muhammad sallallahu jaa rajulun ila an-nabiy sallallahu alaihi wa qala inna li qarabatan ó lè bá Ànábì wa Muhammad sallallahu ó ní mọ̀mọ̀ ní àwọn ibi kan àwọn ibi tá a wúyì asiluhum a máa ṣe dáadáa sí wọn èmi a máa sókun ẹbí wọn wa yaqta'uni àmọ́ àwọn àwọn máa ń jákun ẹbí mi wa uhsinu ilayhim èmi a máa ṣe dáadáa gbogbo dáadáa tí mo ní ìmọ̀ fún wọn wa yusiruna ilayhi àmọ́ àwọn wọn kìí ṣe dáadáa sí mi ìbí a máa fún wọn wọn kìí fún mi ìbí a máa wá wọn wọn kìí wá mi ìbí a máa dúró tì wọn àwọn kìí dúró tì mí wọ́n ahàlómọ àléhìn ìbí a máa ṣe sùúrù tí àyèdè àyèdè bá ṣẹlẹ̀ láàrin wa àti tó máa wùwà gbọ̀ sí mi wọ́n yẹ jẹ́ àlúna àlẹ́yìn àmọ́ àwọn tí wọ́n ìjọba mistake wọ́n kò yá wọ́n bó sì ti ń tẹ́mi ṣe làwọn ṣe kí ni ni làwọn ṣe kọ́lá ànàbí sọ̀rọ̀ sọ́làm ànàbí ní ìkúnta kàmàkúlìta ìkúnta kàmàkúlìta ànàbí ní tó bá jẹ́ pé bó ṣe sọ yẹn náà lọ bá rí o ẹgbẹ́ bó ṣe rí yẹn náà lóye bó ṣe sọ yẹn náà lórí ànàbí ní tó bá rí bẹ́ẹ̀ fọ́kà annama tó ṣe fóhùnmọ́lì ànábì ní máa bá tiẹ̀ lọ bí ìgbà tí òun fún wọn ní eérú gbóná mu ni eérú gbóná yóò máa dùn wọn ah, pé gbogbo ń tàn sí náà oyé ẹni tá a fẹ́ kó ṣubú ẹni tá a fẹ́ kí kọ́mọ̀ wà ká lè rọ́rọ̀ dì sí lọ́rùn ó tún wá wá ẹni tá à ń retí kọ́mọ̀ fún wa <laughs> ká parí rò sáyé <laughs> ẹni bá ń retí kọ́pọ̀yà sí wa kálẹ̀ ìfẹjọ́ rẹ̀ sọ́kà ní tá lò pé a bọ̀ sọ lọ́rùn rẹ̀ ó mọ̀ tó wá tó gbówó kalẹ̀ ànábì nínú ìgbà tó ń fún ọ ní ẹrú gbóná mu ẹrú sí nǹkan tó dáa níjàmá ànábì ní ọlọ́wọ́n máa ràn ọ́ lọ́wọ́ nígbà àwọn láwọn òṣò ìwé sáà máa so tiẹ̀ àmọ́ ọlọ́wọ́n máa ràn ọ́ lọ́wọ́ lórí wọn máa dún múta lazalik lópin ìgbà tí wọn náà bá ń ṣe dáadáa sí wọn bó ṣe ń ṣe yẹn paul batistoffe àránṣẹ́ ọlọ́run ó dé fún ọ tààyídù mínàlá ìkúnlọ́wọ́ ọlọ́run ò ní ṣubú ọlọ́run máa gbà pẹ̀lú ẹ ọlọ́run máa gbàdú ẹ ọlọ́run máa tọ́ ọ ọlọ́run máa kún ọ ọlọ́run máa sọ gbogbo ẹni tí wọ́n ti wá àrànṣẹ́ ọlọ́run bá àti ìkúnlọ́wọ́ ọlọ́run wípé kọ́lọ́run bá aláà kókùn lọ́wọ́ kó dúró tí òun kò ní wo pé ẹbí kan ṣe àìdá bí ṣe ń ṣe dáadáa sẹ́ni tí ń ṣe dáadáa sí ẹni tó ṣe dáadáa sí náà bẹ́ẹ̀ náà ni ọmọ ṣe dáadáa sí wọ́n ní àbúrò dájú rẹ̀ wọ́n ní ọmọ ṣubọ́lá rẹ̀ wọ́n ti gbé lọ sọ́sibítù òun ló sì tóbi jù nínú àwọn ọ̀tá ẹ̀ yóò wá béèrè pẹ́dà kan náà bó ni wọ́n lọ́nà jẹ́nẹ́rà ni jọba gbàbẹ́ lọ yóò ya báńkì yóò gba owó tó tóbi àwọn ẹbí yóò máa wò pé àbúrò dáàdì yìí ti máa ń saburú sí náà ni à ó ní ẹ̀ ní wo aburú rẹ̀ mọ́ àbúrò dáàdì wọn lòun rí òun ọ̀làbúrú tó sè sàbòsé nínú àwọn bí ọ̀rọ̀ àwọn bàbá àwọn tó wọ́n bí ẹni tó ń nídìí nìyẹn kò sí tọ́kàn pẹ̀lú tí ń tọwọ́ tí ẹ jáde sí ọ̀dọ̀ dídùn mi ìdí ìyẹn bá ti bá débẹ̀ ìjọba wọlé wá sílú alhakiki هذه حقيقة الوصل أو حقيقة صلة الرحم قالوا بالكم سانا ولو ليه tó ẹ̀yọ́mà yá ni káwáka díẹ̀ nínú kí ni jama nínú àwọn ànàwáwò ihsani ila zawil arham gbogbo tẹ́dà náà làwọn náà ti ma àbúrá kàrànlá wa létí náà ni kàrànlá wa létí láti máa ṣe dáadáa sí àwọn ẹbí wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ìdí wọ́n ń pè ní ẹ̀sìn nítorí wà nù kòrán nínú o nítorí wọ́n pè lẹ́sìn inú kòrán lọ́wọ́ torí alùkòrán wà kìtàbù dì alùkòrán ní ìwé ẹ̀sìn nígbàtí ọlọ́run bá àlá tọ́lọ́run fẹ́ ká máa sìn wọn ọwọ́ fẹ́ alùkòrán ránṣẹ́ sí wa gbogbo táwọn fi sílọ̀ pátá inú alùkòrán láti máa mú òmìnira àníwáyí al'isan ilẹ̀ ìbáwẹ̀ arham nínú àwọn dáadáa tá máa ṣe sí àwọn ẹbí wa alákọ̀ọ́kọ́ da'awatuhum ila al-islam da'awatuhum ila al-islam torí òní dáadáa tí wọ́n jẹ nílé ayé tí wọ́n tún jẹ nínú sàárè tí wọ́n tún jẹ tọ́bádìjọ́ alìkìyàmà òní dáadáa tí ó mú wọn ní ìsẹ̀mí gbére nínú àdìjọ́dà ìmọ̀ ìdáadáa tí èèmọ̀ ṣiṣẹ́ bí tó tó kéèyàn máa pè é sínú ẹ̀sìn ọlọ́run nítorí pé torí ẹ̀sìn lọ́lọ́run ṣe dáa wa khasatan da'watuhum ila tawhid ìmá pé àwọn ẹbí sínú la ilaha illallah ìtumà la ilaha illallah òun náà ni la ma'buda bihaqqin illa hu la ma'buda haqqan illa hu la ma'buda haqqun kò sẹ́ni tí a gbọ́dọ̀ tó sì lẹ́tọ̀ọ́ sí káfẹ́ lódodo ẹ̀rí lódodo láì ní parọ́ lódodo illallah lẹ́yìn Allah nìkan anábì sallallahu alaihi wasallam anábì pé àwọn fámìlì rẹ̀ náà ọlọ́run yìí wà á ń zẹ̀rẹ̀ ní ashiratakal aqrabin ọlọ́run bá ní àwọn fámìlì rẹ̀ anábì pé wọ́n o pé ó kìlọ̀ fún wọn yí pé kí wọ́n fẹ́ bọ́ sílẹ̀ torí tí wọ́n bá fẹ́ bọ́ sílẹ̀ wọ́n wọ̀ náà

kẹ́ máa sin ọlọ́run kẹ́dẹ̀ máa wọ́nà sí lọ́dọ̀ ọlọ́run kí ni àbúlé àti padà yìí jẹ́ ìjọmọ́ ó ní tọ́balẹ́ká ya Muhammad lẹ́nu rẹ̀ lọ́hùn o ní ìwà Muhammad o ní kàádà fún ọ lẹ́ni tọ́sọ̀ káwọ́ fi àwọn nǹkan tá a bá lọ́wọ́n bàbá wálẹ̀ ká máa sin Allah ọba rẹ̀ tó wà lókè kàádà fún lẹ́nu rẹ̀ lọ́hùn ànábì sọ sùúrù torí pé ànábì mọ̀ pé gbogbo tó yẹn máa ń ṣe fẹ́ bí pátá wọ́n fún ló jẹ wọ́n náà fún lówó wọ́n náà fún láṣọ wọ́n náà fún lóògùn wọ́n náà fún ní ilé wọ́n náà fún ní nǹkan wọ́n fún ní éka gbogbo nǹkan ni wọ́n fún ọ̀dà àmọ́ ìkòsí ìtọ́ da tó tó kéèyàn òfin ìbílẹ̀ sìn torí ẹ̀sìn yẹn òun náà ni ó sẹ́kù tó yìnbọn ti dákẹ́ ọlọ́run lọ́wọ́ àbábì ọlọ́run bá ní halak ìparunkọ́ bọ́ ọwọ́ tó nà sí mọ́ọ́mọ́ yẹn ọwọ́ yẹn ti parun ìwọ náà fúnra rẹ ìwọ náà ti sàgbákò ìwọ náà ti parun ma agana anu maluhu wa ma kasab gbogbo owó tó wá kó sílé tí ń kí ọ láyà tó fi ń ṣe pẹ̀lú ànábì tí ń pè ọ lọ síbi kó sí lọ́wọ́n lọ́yọ̀ gbogbo owó náà ò ní ṣàǹfààní mọ́ o ìtọ́bá fowó náà sọ kò ní sàǹfààní o sẹ́yẹ̀sùlá náírà ń bá àtàláhàb ọlọ́run ní àbúlá abítẹ́rí yẹn bí sẹ́rìn lọ yẹn yọ́ jóná ni o ọlọ́run yọ́ padà wọ́n náà o iná ti ń jó fèrèfèrè wọ́n múra àtú ọmọ jọmíl ìyàwó ẹ̀tọ́ wà nílé gan tí wọ́n jẹ́ ń dáná ọ̀tẹ̀ ọlọ́run ní òun náà wọ̀ náà pẹ̀lú o wọ́n múra àtú hamma látàlhàtọ̀ tí máa ń gé igi ẹ̀gún sójú ọ̀nà kí lànàbí bá débi tó tọ́lọ̀ fi gbèjà rẹ̀ okùn ẹbí okùn ẹbí lànàbí bá débi rẹ̀ gbogbo iṣẹ́ òun nìkan lọ́wọ́ wà jẹ́nà fún ọ̀wá ní fi ẹ̀wọ̀n ní sàlàyé fáwọn ẹbí tó ṣe pé àwọn ọmọ kéèké tá a bẹ̀rẹ̀ yí pé àníṣẹ́ eré ilá ilá ilá láwù lápàtà sí nílùú lọ́rin ààrẹ náà làwọn ọ̀dọ́ tí wọ́n bẹ lágbàkà yìí kọ́lọ̀ mọ́sà bá sàlékún ìmúdó ṣiṣẹ́ wọn lérí ẹ̀sìn ọlọ́run ibi apàdà sí nìsí ibi ilá ilá ilá láwù àní àgbọ̀dọ̀ sí nǹkan míì mọ́ nínú ẹbí lẹ́yìn ká máa sìn ọlọ́run gbogbo òrìṣà tí máa ń bẹ nínú ẹbí kọ̀ọ̀kan láti ṣe kíní ní aládùúgbò kò mẹ́ torí káwọn àwa àtàwọn ẹbí wa ká lè jọ wọ àlùjánnà òòṣà méjì lọ́wà lọ́pọ̀lọpọ̀ ìdílé òòṣà àjọbọ òun náà lèyí tí wọ́n máa ń pé bọ tí wọ́n ní kálukú jáde o àsìkò ti tó o alákọ̀ọ́kọ́ ìyẹn kò tó nǹkan àmọ́ wà ó wà wọ́n wà lọ́dọ̀ alẹ́ omo àwọn lọ́dẹ ń sin sin àwọn lọ́bẹ̀ tí ó pè é kíní níta sin o òṣà àjọbọ ni ẹ òṣà àdábọ òun náà ni gbogbo àwọn àwọn nǹkan kí nǹkan tí kálukú gbé sínú yàrá tí èyí fẹ́ káwọn èèyàn débẹ̀ ìyàwó ní débẹ̀ nígbà míì nígbà míì wa ní ẹ má jà wọn mọ débẹ̀ yẹn lẹ̀kùn yẹn wọ́n sí o àwa béèrè pé àfáà kí ló nínú yàrá tí wọ́n sílẹ̀kùn yìí gbogbo ibi táwọn bàbá wa fi ń kọ́ wọ́n gbà pé ọ̀ràn àwọn lọ́wọ́ lójú wọn gbé wálé o ọlọ́run ní ṣe yàn lọ́wọ́ wọ́n yí aká nasta'in ọlọ́run ní ẹ sọ pé ìwọ nìkan láàmú wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ àwọn òní wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀yin bàbá wa wa torí pé tó bá dúdú àlìkìyàmà gbogbo téèyàn bá ṣe ní dáadáa téèyàn bá kú pẹ̀lú ẹbọ ọlọ́run ní láyé náà ṣọ́rákítà láyé àbàtọ́ ná àmàlù ọlọ́run lọ́hùn ní gba gbogbo iṣẹ́ èèyàn wọn máa bàjẹ́ o àbúrò dádì ẹ ó fi nǹkan kọ́ ẹ̀gbọ́n ìyá ẹ orí tó rí nǹkan mọ́lẹ̀ ẹ wú o ètò ẹ̀sùn mọ́dì ẹja o ètò ẹ̀sùn mọ́rùn ẹja o èyàn olè máa ṣe ìsìláàmù kó lóun tún sùn nǹkan ẹ̀gbọ́n ìyá ìyá àti tèmi bí ọdún bíi márùn-ún sí mo lọ lè bá wọn ẹ̀gbọ́n tí ó jẹ́gbọ́n fún ìyá tó bí ìyá tèmi ìṣẹ̀lẹ̀gbọ́n náà jíjẹ ìyá ìyá mi sí wà láyé nìyí ọlọ́mọ fún ìyá láti wọ̀tán rádà ìyá tó bí ìyá ti tèmi ẹ̀gbọ́n àti tiwọn bí ọdún márùn-ún sí àlòlè rá wọn àwọ̀lé lárí kìíní tí wọ́n so kọ́ wọ́n ní bàbá wọn ní kílélẹ́yìn tó wà ní ojú ọ̀nà yìí ah, wọ́n ní ah, ẹnìkan ló ṣe fáwọn ó ní àṣírí ọmọ bò ta ni máa ń bò àṣírí wọn lọ́lọ́ eléyìí gan wọ́n ní òun náà wọ́n ní yọ bàbá òrí sì fọ̀mọ́ nígbà mo ní ta ni ń bò àṣírí ta ni yọ sí tìrù jama aláàánú jẹ́bẹ̀ ó máa pè lóru yọ sí tìrù ó sọ̀rọ̀ ni ọba tí bàṣírí bàṣírí mi wọ́n ní kò ní jẹ́ kó ṣe ọ̀tá bàbá ọmọ ya bẹ́ẹ̀ bá dé inú yàrá ta wíyì èèyàn mọ̀ pé olùsìnlẹ̀ níbi mérí wọ́n wá ní bàbá ẹgbẹ́ bá kú lórí yìí tó wà nínú ilé ìtọ́ fọkàn sí pé yọ́ mọ̀ bòrí láti rí ẹ̀kúrẹ́ o bàbá ní ìhẹ́n wọ́n lè ẹ̀kúrẹ́ nítorí pé ẹ ti gbà kan méjì gbọ́ èyí sí gbọ́dọ̀ gbà méjì gbọ́ kí ìjókòó láyé ìyá kan àbúdó ọgbọ́dọ̀ sí nǹkan mi wọ́n ìyá kan sàáyé ó gbọ́dọ̀ wọ́n rà lọ́wọ́ pẹ̀lú nǹkan mi eléyìí ẹ̀fẹ́ kọ́ràn kọ́ kọ́ máa mú àwọn tí wọ́n máa bò yín lówó àwọn tí wọ́n máa bò yín ní àgbàdo tí wọ́n máa bò yín ní iṣu <laughs> nígbà bàbá wa gbọ́ yé tọmọ ní bàbá ajá o ah, ó nígbà tó sàlàyé kẹjá náà ló kù làbájá ìgbà tá a fi dé lọ́dún mi ẹ bàbá ti kú àbá bàbá láyé mọ́ ọmọ ìyá mi hey ẹ má jáde láyé tá a wá padà rí tó ní kankan tó gbọ́kànlé wàhálà ńlá ni o wàhálà ńlá ni o

kò sẹ́ni tó yẹ ká máa wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ kò sẹ́ni kan tó yẹ ká máa lè tó rẹ lọ́dọ̀ ẹ̀ ní hakùn wọn ọgbọ́wọ́sùn ọyọ̀ tẹ̀bí sọ́tọ̀ ọgbà contract ọyọ̀ tẹ̀bí sọ́tọ̀ ọlọ́run sínú fún pé promotion ọlọ́run promote yẹn torí àwọn ẹbí ẹ bọ́ọ̀ bá ṣe ń rágbèga bẹ́ẹ̀ náà ni ọmọ bùsí tó ń fún wọn ọ̀n gba two hundred thousand wọ́n ṣe owó rẹ̀ di five hundred thousand ni àwọn ẹbí náà máa nàró mọ́ ọlá wọ́n lẹ́ni tí ń fa ẹbí sókè tí ń fọ ọmọ ẹbí sókè tí ń lọ tí ń lókè kí lòun náà ń ṣe jẹ̀mọ́ bí ń ṣe lókè yẹn òun gan fúnra ẹ̀ ń bó lòun náà lọ òun náà ń gòkè sí ni òun máa gòkè sí ni ẹjọ́ bá sì ni òun nífẹ̀ẹ́ nì kankan wípé kálukú náà kálukú náà ṣiṣẹ́ kálukú náà wọ́n sì fúnra ẹ̀ òun ló sì wà lódùkà tó bá padà wá yá tí ọlọ́run bá padà wá ráṣì rẹ̀ pé ó ní ọ̀fẹ́ tọ́jú ẹbí ni ọlọ́run padà wá gbà lọ́wọ́ ẹ̀ ètò eh, máa ń ṣẹlẹ̀ fẹ́lẹ́ mi ìtọ́lọ́run fi máa ń dá padà sẹ́yìn ni ọlọ́run bá ní kó fún wọn lẹ́tọ̀ọ́ ọ̀dẹ̀ fún wọn ẹ̀tọ́ sọ̀rọ̀ pé yìí tí yìí bá jọ ṣiṣẹ́ rẹ̀ ni wọ́n máa ń pé fún oníṣẹ́ àti ẹ̀ wọ́n ọ̀bọ wà lọ́fíìsì wọ́n ọ̀bọ travel wọ́n ọ̀bọ ṣòwò wọ́n ọ̀bọ làágùn ọlọ́run wá nígbà tí káṣí bá ti dọ́wọ́ rẹ̀ kó fún oníṣẹ́ àti tiwọn ètò ìtọ́lọ̀ ń sọ fún ọ ni pé ọlọ́run ọba aláàbù kún ọ nítorí wọn òun sì tiwọn mọ́ tiẹ̀ títẹ̀ wá pẹ̀lú tiwọn lọ àfikọ́ fàáyọ fún wọn fífà ayọ̀ yìí dandan ni àṣẹ lọ́lọ́ǹgbà mọ́ pé wàhálà wọn pọ̀ ọlọ́run máa mọ̀ ló ṣe wọ́n níwọ̀n nìkan láàrin wọn nígbà míì ẹ pé méjì nígbà míì ẹ pé mẹ́ta nígbà míì àwọn yẹn wá pọ̀ nínú ẹbí tọ́lọ́ǹkẹ́ gbogbo wọn ní wúlò <laughs> wọ́n máa ní ṣe bí wọ́n lẹ́gbẹ̀ẹ́ lágbẹ́jà ni nísìnyí lọ́rọ̀ yìí báyìí wọ́n ní kọ́dà nígbà wọn kọlọ́ ọba alákọ̀ọ́mọ́jà sàgbákò ọlọ́run ni wàá tẹlẹmáàlà aláhùbìhì zawil kurba ọlọ́run ọba ní àwọn ẹni rí wọn wọ́n máa ń fún àwọn ẹbí ní owó táwọn gan fúnra wọn nífẹ̀ẹ́ sí wọ́n lè yàtá má lẹ́yìn náà wọ́n máa fún àwọn ọmọ òrukàn wọ́n lè màsáàkì lẹ́yìn náà wọ́n máa fún àwọn ẹbùnmi tó ń sọ́fà ọ̀nà ẹbí ń dààmú ọwọ́ lọ sí ọjọba òun lè pín five thousand fáwọn olùbárà àbúrò bàbá rẹ̀ ń sọ́fà oní ìwọ̀n náà yẹ lọ mọ́kà ó fi ọ̀ràn yẹn lẹ̀ òun ṣe náfìlà a máa ná bàbá sí ná yọ máa pọ̀ sí nínú àwọn dáadáa sí yàrá tó hùn wọ́n tafakud ahwalihim wọ́n ní a máa lọ lè bẹ̀ wọ́n wò ọmọ yá mi nígbà míì ọlọ́run lè má fún ọ lówó púpọ̀ ẹni wọ́n bá tó níyẹn náà wọ́n náà máa ṣe sínú ẹbí sọwọ́ nígbà míì tọwọ́ tiẹ̀ gan ọ lè má tọwọ́ jẹ dépò tó fẹ́ lómi oyèdè lórí burúkú oyèsọ lórí burúkú olórí burúkú lẹni tí ọmọ ọlọ́run ọlọ́run dán àwọn ni ọ wà ní kankan tó fẹ́ sílẹ̀ nu ẹbí gbà wọn lọ yá afáfẹ́ náwó ọmọ wa lọ lè kí wọn ọmọ lọ sọ́dọ̀ àwọn ẹbí ọmọ lọ lè kí wọn tẹ́ rí ẹni tí máa ń náyẹ̀ náà ìjọ táwọn ẹbí bá complain pé ọwọ́ rẹ̀ là ń rí àrójú rẹ̀ ọ̀rọ̀ yẹn nígbà òun náà lọlé tòun tí sí náwó yẹn náà lọ́wọ́ ẹlòmí òpè àwọn ọmọ ti fún ọlọ́wọ́ ọmọ ti sọ́dọ̀ owó fẹ́fẹ́ bọ̀dù kò sí wàhálà náà àwọn ẹbí wá ní àwọn fẹ́ rí ọ àbúrò bàbá rẹ̀ lóun fẹ́ rí ẹ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lóun fẹ́ rí ẹ ó ní sọ sọ́wọ́ láti ń bọ́ sọ sọ́wọ́ <laughs> láti ń fẹ́ rí ẹ àgbúrò bàbá rẹ̀ lóun fẹ́ rí ẹ ọmọ ẹ̀gbọ́n mi láti yọ ni ọ̀rọ̀ wà nígbà míì gàrí ìrìn ẹ̀gẹ́ lè dùnú wọn ipò wọn náà wọnú ẹbí wọn ní ah, ọmọ wa nílọ yìí ọwọ́ ni wọ́n pa ọ àwọn tí wọ́n rí ọpa láti gbàtọ̀ wa nínú ṣé ẹ̀dá kan máa ń pààyàn ni ṣé bí Allah ni mọ́yí òun ni mọ̀mítù wọ́n sáfẹ́ bí ó ní wọ́n dá wọn padà sẹ́yìn ìbá Allah ni kúlú láwọn màmálíkà lèmúlìkì tó ti lèmúlìkà máa ń tàṣà wọ́n tàṣà òun lèmúlìkà ní máa ń tàṣà ọlọ́run lèmi nìyí fún ìyẹn mi nìyí gbà kò sẹ́ni tí gbà lọ́wọ́ ẹni bá fún kò sẹ́ni tí fẹ́ni tí bá gbà lọ́wọ́ nígbà tó ní mánì ọ̀lọ́lé ọdún má ọ̀wọ́lé ọdún àwọn kan mẹ́lẹ́kọ̀ọ́ lẹ́ni àwọn nílòye ẹ wálé ọdún ó ní àà ah, ìbálòlé ọdún àwọn àjẹ́ oníkòsájẹ́ lẹ́kọ̀ọ́ àjẹ́ mẹ́ Mẹdínà lọ́bí sáàdì náà fa sáàtì fílì wúkọ̀dì ọlọ́ọ̀ni rẹ̀ ànábì tètè àwọn obìnrin kan bẹ sásì kọ̀rọ̀ ní Mẹdínà mẹ́rin náà fa sáàtì ni wọ́n tábà wọ́n gbé nǹkan báyìí wọ́n wà tàwúdà sí àwọn ológun wọ́n wà sọ nǹkan síbẹ̀ tọ́lọ́mbà fẹ́ yọ́dọ̀ lọ́lẹ̀ bá ń tàn àmọ́ tí ọba ti ń ka fálákì ogun òní sékíní ogun òní mọ̀ tọba ti wọnú abúlé yín nínú oko yín sásọ pé a'udhu bi kalimati llahi taama min sharri ma khalaqa mẹ́ta ànábì ní gbẹ́tẹ́ ìbá dé tọba ìsọ mẹ́ta rẹ̀ tí ó fi kó ń aburú kankan òní nítorí pé yín tá sọ lẹ́yìn ni pé àwọn àfáà kan bẹ lédè social media ń sìn tí wọ́n gba ìgbàgbọ́ lára àwọn èèyàn wípé rọra rọra pẹ̀lú ẹbí o rọra pẹ̀lú lélí lọ́wọ́ nítorí wọ́n tẹ́yìn bá ń ṣe ọlọ́run ọmọ sànú yàn ẹ̀yin wá sọ ti pọ́blẹ́mù báwọn èèyàn pé tẹ́ bá ń ṣe yọ́ bàjẹ́ fún wọn tọ́ òdodo ni ọ̀rọ̀ ọlọ́run o wọn láwọn àmọ̀lọ́lẹ̀ ẹbẹ̀ wọn wò tí wọ́n bá ní wọ́n fẹ́ rí ọmọlọ́lẹ̀ yọjú musharakatuhum fil afra wa ta'ziyatuhum fil ahzan wọ́n ní gbogbo ìgbà tí wọ́n bá ń sin nǹkan dọ̀nà wọ́n náà yọjú kọ bá wọn dọ̀nà wọ́n ẹbí yìí ni òun náà bá dunnú ó ṣe happiness sí i ah, ká àmàkù oríire ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní lọ́mọ́ká òdúlẹ̀ ó sì gbọ́ wọ́n lọ́gbọ́ wọ́n ní kò ní wà <laughs> wọ́n ní ń lára mi ní kò ní wà ó ti ṣe sọmọ pé ìsìn orúkọ tí wọ́n sọ ìsìn olómọ́jọ kọ tiẹ̀ àlọ́gbàtọ̀ yọjú níjọ́ ọ̀dùnnú ń banújẹ́ ọkọ̀ọ̀kọ̀ gbé banújẹ́ láti pírọ́blẹ̀mù rẹ̀ sẹ́gbẹ́ kan náà mọ́sí ni wọ́n náà máa rẹ̀rìn akọ wọn ní mọ̀gbẹ́ ìrìnà fíọ́ lábẹ́rẹ̀ nítorí pé ọ̀gbọ́dọ̀ fájú yẹn lásìkò yẹn ojú yẹn yóò nítumà tọ́márìgbà ọmọ dákẹ́ látàárọ̀ ọmọ kan ó kàn lejú síbẹ̀ ni àbí inú ròdù pẹ̀lú tí ọlọ́run ṣe fún wa ní ni ọmọ èèyàn tí wọ́n nìkan wọ́n fẹ́ kọjá ẹ̀rí wọ́n mọ̀ bá yé sí títí wọ̀tá àfihàtò níjẹ́ tó lọ bá ní kí wọ́n bọ́ bàtà ọ̀fọ̀ sí ojú ọ̀nà ẹbí ìwọ́n náà lọ́lẹ̀ bọ́ bàtà tiẹ̀ náà òṣìlẹ̀ kan tó ní rẹ́rìn òṣìlẹ̀ kan tó ní sọkàn wọn wá rí ọ láti di ẹ̀ta wọn ní àbúrò dádì ẹkú wọn lọ́mọ rẹ̀ àkọ́bí rẹ̀ wọn ní ọlọ́kọ̀ dé mọ́ wọn wá rí ọ wọn ò wọn ò wọn ò wọn àwọn jákùn ẹbí nìyẹn ah, wọn ní kò sí ẹ pé à ah, ṣé yóò wá pé ṣe ẹ sẹ́mọ̀ pé ẹ sẹ́mọ̀ bí Yorùbá ṣe máa ń lọ̀ nǹkan wọ̀nyẹn lọ́rùn àwọn ènìyàn wà pé àìrùn ọgùn gbọ́dọ̀ pé àdó àwọn gbà ní ìwà ènìyàn tó bá gbọ́ inú ọmọ bàjẹ́ pé òun gbàdúrà kí aburú sí ọlọ́run níjọ́ òun mọ̀dọ́ ee ọ̀wá lọ <laughs> ọ̀lọ́ ó ti ṣe gbogbo eléyìí wọ́n láì tí wọ́n bá rí tí nǹkan bá ṣèyàn tí wọ́n bá ráwọn ẹbí tó bá jẹ́ nǹkan dùnú inú yóò dùn sí tó bá jẹ́ nǹkan bànújẹ́ èèyàn tó ń ṣe sùúrù àmọ́ kí ẹ má rẹ̀ nìkan kan kọ́kọ́ máa sunkún dá sunkún nulẹ̀ kọ̀dẹ́ni tí ó bẹ̀ kọ̀dẹ́ni tí ó rọ̀ wá ló lè má àwọn àyà mi wọ́n ní wọ̀lá gbogbo tó bá ń ṣe fún ẹbí wọ́n ní ẹ̀san ní máa retí ẹ̀ kọ́lọ̀mù alákọ̀mọ́sẹ̀ ṣàánú wa wọ́n ní islahu dhati baynihi nínú àwọn ìwọ̀ tá a máa ń ṣe fẹ́ bí òun ni ká máa ṣàtúnṣe àwọn tó ń jà nínú ẹbí ẹgbẹ́ àtàbúrò ń jà sísá àwọn wa ń dá sí ó fẹ́ torí àwọn méjèèjì ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ìjà táà bá tètè panájà yẹn yóò ran àwọn ọmọ wọn yóò ran àwọn ọmọ ọmọ wọn wọn ní àìrọ wọn ní àbúrò dáàdì wa ni bàbá wa kó tó jáde láyé wọn kì í ṣọ̀rẹ́ àwa náà ní bá ṣọ̀rẹ́ arákùnrin kan wọn lọ jáde láyé nílùú èkó mẹ́ẹ̀ pẹ̀lú orúngbà àti àmì pé eléyìí náà ń sin súnà nígbàtí ọ̀sá gbọ́yé ọlọ́nìkan ló máa ní sọ̀rọ̀ rẹ̀ jáde kìí èyí ń pọ̀ ká kú lọ báyìí yìí sì ń sọ fún àwọn ọmọ rẹ̀ pé àbúrò òtítọ́ wọn ò gbọ́dọ̀ débi ah! ewu ìtàn ló sì jáde láyé àbúrò òtítọ́ wọn ìjáwọlé jáde dò tí òun kò sí ìṣúra yọ pé ó ń ṣẹ̀sìn àmọ́ kò gbé ẹ̀sìn tí ń ṣe yé ara àgbóyè ẹ̀sìn yìí ìjọba a máa ṣàtúnṣe àní máa wúra wọn máa wípé bọ̀dá ẹ̀yìn tí ń làwọ́ wá o àǹtí mi mọ̀ fẹ́yìn àbúrò yín lọ́wà wọ́n ní gbogbo ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ jákùnrin bí ni kò gbọ́dọ̀ àdáàrí ní mr akutọ́fù tí wọ́n bá ṣe mistake wọ́n ní ká máa gba apology wọn ah ọmọ ìyá mi kò sí bẹ́ẹ̀ bí òsì ní sọ nítorí ìwọ náà ń ṣe mistake wọ́n ní ìtàwọn kò sókun ẹbí ni pé kọ́ pádàn wọn kò ṣàforíjì ah, eh, eh, ah, i'm sorry sir i'm sorry ma Ah, wọ́n ní kọ́ ọ́nà tó jẹ́ tọ́gàdì ọlọ́run ibi ẹbí mi ní apologize wọ́n ní kọ́ sàbójúkú fún nítorí tọ́lọ́run ni o wọ́n ní wọ́n ní fíyànù àtọ́ ihin ìlàmù àtẹ́fẹ̀rọ ibi wọ́n lágbára jù ní wọ́n ní àwọn nǹkan wá ń bẹ tí wọ́n ṣe wọ́n wá dúró lérí pé àwọn ṣe àwọn ṣe kí ló ṣe kí ló fẹ́ ṣe àwọn ah, òsì ní bẹ̀rọ wọ́n ní àbúrò rẹ̀ tọ́ ẹgbẹ́ rẹ̀ tọ́ mọ̀ sọmọ́tò rẹ̀ tó fi mọ́tò rẹ̀ lásìdẹ́ntì yẹn ó yẹ kó lọ lè apologize ó ní ẹlẹ́gbàdàn òní

ìtàkùn ní okùn ẹbí ìtàkùn ẹ̀sà máa ìtàkùn lábẹ́ igi ẹ̀rì pé ọlọ́mọra wọn ni ọlọ́mọra wọn ọlọ́mọra wọn tó bá já kan tó bá farabalẹ̀ èyí yóò já mi òkè lọ́fẹ́ já tìsàlẹ̀ náà já mọ́ ó ti wọnú ara wọn ẹbí ẹ̀gbọ́n bàbẹ́ àbúrò bàbẹ́ àtàwọn ọmọ dádì ẹ̀ àǹtí ẹ̀ bọ́dà ẹ̀ ti lọ́mọra yín tó bá ní òní parí ìjà ìwà àtàǹtí ẹ̀ yóò lẹ́yìn ọmọ gbà wọn lálejò ìsìnlẹ́fà tó fún bí tọ́lá kàtàlẹ́wàjì ọmọ gbà wọn lálejò pẹ̀lú kọ́ ọmọ tó dúká ọmọ ìyá mi pẹ̀lú kọ́ ọmọ tó dúká ẹlòmínà ń gbàlejò ẹ̀yẹ yóò gbàlejò àmọ́ àwọn àlejò yẹn àwọn ti mọ̀ pé ah, ẹ má jà pẹ́ mi pẹ̀lú bí àbí wọ́n lójú ìyàwó ẹ̀ wọ́n wá sọ fún wọn pé àwọn kan ní káwọn yà kí yẹn ọ̀dọ̀ ọ̀rẹ́ wọn kan tí ń ṣèjọ lòun wá lókè lélẹ̀ ibẹ̀ náà wọ́n sì wà àmọ́ ojú tí wọ́n rí yìí ó ti kò ju ojú tó fẹ́ gbàlejò ẹ wọ́n lójú láti fẹ́ ká tó ta ẹni àwọn ẹbí rẹ látara ojú ẹ wọ́n sì wá banújẹ́ pé ah bó lọ́wọ́ ń fi ń wò yẹn ah, ọ̀rọ̀ ńlá ni o nígbà tí wọ́n ti bàjẹ́ kúrò lọ́dọ̀ rẹ̀ yẹn ó ti jákun ìwé nìyẹn eh, àlejò tálejò bá wọlé nígbà nígbà anábì Ibrahim gba àwọn màláíkà lálejò sàbẹ́kọ̀ màbá màláíkà ni wọ́n ẹ̀hàn eh, àwọn èèyàn ẹ̀hìn eh, onáṣùn mọ̀kàlámú èèyàn ló pè wọ́n ó sàlejò ó sàlejò wọn ni àmàláíkà ah, làwọn àwọn àgọ̀ kí jẹ àwọn àgọ̀ kí mú ọyẹ́ àmọ́ ní káfọ́ onírò ó dùnú wípé ó bí ọmọ tó ń láti jẹ nígbà dé kí lọ́wọ́ ọlẹ́jọ̀mọ́ orí nígbà gbàlejò ọlọ́run ọmọ kẹ̀ ìyàwó rẹ̀ kọ́ máa gbàlejò kálejò odé lágbo kan òru kálejò wá ní iyán lòun jẹ rẹ̀ ó sì lọ lè sì gbé odó ó sì gbé oṣù ó sì gbé odó kó sì máa gún lágbo kan ìyàwó ibẹ̀ ló ti máa wọ ah nǹkan ń bẹ lára sísà yìí sísà yìí kò gbádùn tán àlejò lóun fẹ́ jẹyàn sísà lóun fẹ́ ṣe kí ni àwọn fẹ́ tẹ̀bà torí pé ẹ̀bá yá ìyàwó dáadáa ó béèrè pé ẹbí ìlọrin ẹni kí ló wù wọ́n jẹ ẹni kí ló wù wọ́n jẹ tá fẹ́ ṣe kí ni ẹbí ọkọ rẹ̀ lédè yẹ ọ fẹ́ bá ọkọ rẹ̀ sókun ẹbí ẹ̀ wọ́n láàmà gbà wọn lálejò lẹ́yìn wọ́n ní ìyá àdàtú ìbáròbìhìn wọ́n nígbà tó bá rẹ̀ wọ́n ká máa lọ lè sàkólé kan lórí wọn ọlọ́run ṣàánú wa nílùú Ìlọrin sẹ́ẹ̀rí wọ́n ní ọ̀rẹ́ ẹgbẹ́hùn gbogbo jẹ́ dára yẹn gbogbo ẹbí ní ọ̀sẹ̀ kíni inú òpè síbẹ̀ wọ́n wà tẹ́lẹ̀ sábẹ́ yìí ẹ lóbi sẹ́ni wọn ni à alájọ ìjẹ́bẹ̀ ọlọ́run ṣàánú wa lábàrà yẹn wípé wọ́n lọ rẹ̀ lágbájá káwá jòkó àníjòkó lẹ̀ tọ́mọ́tì ní tẹ́sítì yá oníṣẹ́jú yá wọ́n ní operation ya wọ́n ní sàbẹ́ yá fẹ́bí tọba ti gbọ́ ó ti di ọ̀ràn yẹn lérí ẹ̀ wọ́n náà contribute ní tọba sekiri ní tọba lágbára torí pé hey makamaka nìkan tọba dìjọ tiẹ̀ náà àwọn náà ó dìjọ sí ọ̀nà àdìjọ sáwọ lè fán ilẹ̀ lè fán kílẹ̀ yẹn tí ó ṣẹlẹ̀ lọ́la ọlọ́run nìkan ló máa wò ọlọ́mọdé aburú ṣẹlẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa tó àwọn agbọ́kọ̀ wọn ní ẹbí dákẹ́ ìtìbá ìjànà yìí sìn wọn ní alọ́lẹ̀ ó ṣètò máa ṣe wẹ̀ bẹ́ẹ̀ fẹ́ fẹ́ kọ́ láre nígbà tó wà láyé yẹn ẹ gbọ́dọ̀ bí ọ láre nígbà tí ẹ̀mí bá bọ́ lọ́rùn rẹ̀ ẹ ṣètò wíwẹ̀ rẹ̀ tó bá ṣètò wíwẹ̀ rẹ̀ tán ìtókù òun náà ní pé ẹgbẹ́ lọ sí ibi tá ti kírun ṣìlá ní pẹ́ ipẹ́ ní ẹgbẹ́ bí lọ o kẹ́ni kọ́ mọ́ sí ẹbí kan síwájú lé o kẹ́ ẹ sọ fún bàbá pé bàbá rẹ bá ti kú ìtẹ́ lágbè yìí lọ ìtẹ́ lu òkú mùsùlùmí máa ń sùn ká máa sin òkú sẹ́gbẹ̀ẹ́ léwájú ilé oyé àwọn àlàyé ló níbẹ̀ yẹn ìtẹ́ nílé àwọn òkú gbogbo àtẹ́ wọ́n ń gbé òkú wá sí tẹ́yẹn ni wọ́n máa ṣàdúrà fún bàbá yín tẹ́ gbé wá bẹ̀ wọ́n máa ṣàdúrà fún ìyá yín tẹ́ gbé wá síbẹ̀ wọ́n máa ṣàdúrà fún àǹtí yín bọ́dà yín ọba yín tọ́lọ́mọba ní kọ́ fi kú sàgbà yín wọ́n máa ṣàdúrà fún pé ojúmọ́ làwọn òkú tọ́wà ń tẹ́ ni wọ́n máa gba eh, eh, salam assalamu alaikum ahlad diyar minal muslimina wal mu'minin ah àníbi ní tẹ́bá ti dé ìtẹ́ ẹni assalamu alaikum ahlad diyari kí ni wọ́n ń dẹ̀bẹ̀rù lẹ́ni bàbá kú àwọn ọmọ kú sí méjì ìdọ́jẹ́gbọ́n ó ní ìrẹ́jọ sọ́kàwé ní làwọn sí bàbá wọn sí ìmí ní ilé ń kò lè rí lòun sí àwọn tàwọn ní ẹjá gbọ́n lọ́tẹ̀ ló bá di pé sí ọlọ́mọ sọ fún mi ẹ̀sùn tó ń ṣe yẹn bí ọbọ̀ sí àní wọ́n láàánú ìfẹsẹ̀ sálà ń fẹ́ tó kú bá ti kú àwọn sàábé àníbọn gbé wọn lọ ìtẹ́ tí wọ́n gbé ní bàkẹ́yà àrẹ́bí débẹ̀jọ́ kan àrẹ́bí ní Allahumma egbèfèrè lè áàlè bàkàí àrẹ́bí gbogbo ẹ̀ tẹ̀wà nítẹ̀yọ̀ ọlọ́run fèrè jí gbogbo yẹn o ọlọ́run àrẹ́bí wá pa wàhálà lásẹ̀ pé akọjá ń tẹ́ni o àbá gbòkú lọ tẹ́ni o ká máa ṣàdọ́ àwọn àwọn àtọwà ń bẹ ìwọ wá sí ń bẹ bàbá rẹ̀ sí ń bẹ ìwọ́n tó jẹ́ àgbàlagbà náà ìwọ náà sọ fún àwọn ọmọ pé ká má gbé lọ pẹ́ ṣé ẹ̀ ń kulé tọ́ wáyé làwọn ètò máa ṣàdọ́ fún níbi ìbẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ jákun ẹbí o ẹnìkan kú ní ẹbí kọ́ gbọ́dọ̀ jákun panu kọ ní the best thing tá a lè ṣe tó dáa tó ga ọmọ tó wà tọ́lọ́wọ́ bá lè dé mẹ̀rẹ̀ padà ní tí wọ́n máa kí gbogbo afẹ́ máa ṣe omi òun náà ní ká gbẹ̀lọ̀ sútẹ́ kábò láṣìírí ẹ̀rọ sí ààbò láṣìírí yẹn sí ó ti tán sẹ́rá àwọn ọmọ rẹ̀ tó bí sílé ayé oyé ẹ máa bókun ẹbí lọ lára wọn àwọn ọ̀rẹ́ bọ́dà yín ọ̀rẹ́ dádì yín ẹ máa bá dáadáa lọ lára sílẹ̀ àlàhàm wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa ká ṣàkíyèsí lé àwọn nǹkan tí máa ń jákun ẹbí alhassad òun náà ní ìlara ọlọ́ngbẹ́ nìkan nàró bóyá ó ní mímọ̀ láàrin wa àbójẹ́ alárìsìkì àbójẹ́ gbajúmọ̀ àwọn yòókù ọmọ alára ẹ̀ tọ́bá ti mọ̀ fẹ́ lára àwọn okùn bí ọ̀padà ta ẹlẹ́ẹ̀kejì òun náà ní alimán òun náà ní ká máa ṣe kíni òun náà ní ká ṣe ìrègùn lórí oore tá a ṣe fẹ́ bí ọmọ ya kọ́ máa sọ fún wọn pé ilé tí mo kọ́ yìí ẹ̀bẹ̀ sí lò ẹ̀kọ́ tẹ́mi lọ́rùn gbogbo aládùúgbò wa ń gbọ́ wọn lòun lọ kọ́lé ẹ̀yìn mò ti wá kọ́lé ọwọ́ báyà rẹ jẹ́ ọlọ́run látọ́bù tó lè sọ̀rọ̀ kọ́ kún mi mọ́nì ọlọ́run ni ẹ má fi ìrègùn ẹ má fi ìrègùn tó máa ní ìjòkó ẹni àbúrò dájẹ ní wọ́n jòkó lẹ́lẹ̀ wọ́n lọ́lọ́run sì kẹ́ wọ́n wá ṣe bí ọmọ ọ̀dọ́ fún wa wọ́n wá àmọ́ tó ra rẹ̀ pé mẹ́ ah, lọ́wọ́ yá wọ́n mú yóò bọ̀dá mú ah, tẹ́wọ́n sì mú kàbùkù ni ẹ torí bá a ṣe àbí òun náà ẹ̀hẹ́ tí o bá sí bá àlá tí o bá sí bá àṣẹ kò lè sí eré wọn ti bá àlága kò lè sí bá àṣẹ ìwà àti kò nítumà ó ṣe tán ọ̀bọ ọ̀bẹ jẹ́ ẹni bí bẹ́ẹ̀ máa ṣe lègún o gbogbo tó bá ṣe máa ṣe torí ọlọ́run lẹ́yìn náà àlẹ́ ìta ká máa búra wa ká máa yẹ̀yẹ́ àwọn olówó àárín wa ní táwọn èèyàn ń pọ́nlé lọ́fíìsì tí wọ́n ń pọ́nlé níbi iṣẹ́ tí wọ́n ń pọ́nlé àfáà tí wọ́n ń pọ́nlé káàkiri ayé torí kó jẹ́ bí rẹ̀ wọ́n yẹ̀yẹ́. ìbẹ̀rẹ̀ wá bí wá bí àwọn ọmọdé kí wọ́n pé àwọn ibi kí ló ń ṣe wọ́n ṣé ẹ̀mọ ẹ̀mọ ẹ̀mọ tó mọ tẹ̀sán ni ẹlòmí ọ̀yanu yóò pe bọ́dà rẹ̀ báyìí ẹ̀rù pé bàbá bọ́dà yóò jẹ́ kankan láyé ọlọ́run ti ṣe ní kàn nínú ayé wọ́n ń pọn líńta èyí wọ́n yẹ̀yẹ̀ rẹ̀ nínú ilé wọ́n ní ẹ̀yìn lẹ́fẹ́ jákùn ẹ̀bí lẹ́yìn náà nìkan alu jamiil kí wọ́n ṣe dáadáa fún wa nínú ẹbí kásá ìmọ̀re ká má ní contentment ẹlòmí ọlọ́dẹ ti pẹ́kọ́ ràn án lọ́wọ́ bóyá bíi two million ló nídìí one point five lọ́wọ́ nínú ilé ẹ̀ ọ́ òpin ah, àbúrò òun fẹ́ establish business kó ní o lè nàró one point five lòun sì wà ní two million lọ́lọ́hún fẹ́ ọ wà lọ́lẹ̀ yá five hundred thousand sí lọ́dẹ nìkan ipò ọ̀rẹ́ mi dákun àbúrò tó kan wà nínú yàrá báyìí sáré yá mi ní five hundred títí ọ̀sẹ̀ tí ń bọ̀ yín bọ̀ wá wọ́n wá sẹ́ndì owó sí ọ̀pá agbó ẹ̀ papọ̀ ó kó fábúrò àbúrò jáde lẹ́nu géètì lọ́ba pèsè lọ́ba ní kí ló dé ní à ṣé adúgbò gbogbo tọ́lọ̀ ń ṣe fún yìí ṣé tún bí nàlẹ́ ẹ̀kọ́ fún ah. <laughs> ìpèsè ṣé ó ṣe sọ fáyé pé nǹkan fún un adúgbò tọ́lọ̀ ń ṣe fún yìí nígbà míì dẹ̀ ní pọ́pátì lẹ́ẹ̀ máa rí kò sí ìkan lọ́wọ́ bàbá mọ́ nígbà tí nǹkan bẹ ni wọ́n de gbogbo nǹkan yẹn mọ́lẹ̀ nígbà míì dẹ̀ ní ìgbà máa yí yọ wà nú ayé náà ọlọ́run dẹ̀ ní kí gbà ojú láwọn àsìkò kan tí ò ní sí kankan lọ́wọ́ ẹ̀ káwọn náà ká má sáláì mọ́ọ́rẹ́ ká má sáláì mọ́ọ́rẹ́ ẹ̀ yóò máa ti sáláì mọ́ọ́rẹ́ ẹ̀ ìmọ̀jákun ẹ̀bí àbí gbéraga ọlọ́run bá kọ́mọ́sà sọ wa ń bẹ̀ tó òkú bá tẹ̀lé kọ́ọ̀tẹ̀ ọlọ́run bá aláwa sàlàyé nípa àwọn àdáwò tí ń bọ fẹ́ni tí máa ń jákun ẹ̀bí alákọ̀ọ́kọ́ alukọ́ọ̀tẹ̀ ọmọlẹ́ọ̀n àpẹẹrẹ bínú ọlọ́run ó ní kéèyàn máa jákùn ẹbí ẹ̀sùn mítìn ọ̀dàrú wọn náà fẹ́ ṣe nǹkan fẹ́ bí ọba ogun ẹ̀jẹ̀ ẹ̀hẹ́ gbogbo ọ̀lọ́ ń bájà kálukú padà wá sá àbúrò padà sá fún wọn ọlọ́run bá ní fahal asaitum in tawallaytum an tufsidu bá níhìn kọ́ máa jẹ́ pé ẹ fẹ́ sí ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run ẹ máa balẹ̀ jẹ́ wọ́n ti kọ́ tí ọwọ́ àdáhámọ̀kún ẹ sì máa jákun ẹbí

fa inni wajadtuhu mal'una fi kitabillah ó ní mo rí báyìí mo kà á báyìí nínú tírà ọlọ́run tọ́lọ́wọ́n bá aláwọn ti làánà wọn wọ́n bá sọ̀rọ̀ ẹ̀wọ̀n tọ́lọ́wọ́n ti làánà tọ́lọ́wọ́n ti làánà yẹn àdéhùn nígbà wọn àti bóòlù àdúrà lè ṣe fẹ́ gbà wọ́n lànà níbi nínú àbúrò àbàṣàmá ayé mọ́gìlákọ̀ wọ́n ànábì ní gbogbo sọ́mà wọ́n ti tilẹ̀kùn rẹ̀ fún tání dúnà kọ́ọ̀tì àràhìn ẹni tí ń jákun ẹbí kò sí àdúrà tí ó ṣe tí ó gùn sọ́mà lọ àwọn tó ti balẹ̀ jẹ́ ọwọ́ bẹ́ kan gbàdúrà rẹ̀ lókè ọlọ́wọ́bá aláà ó jẹ́ orí ọ̀sán alkọ́tù hasro gbogbo ẹni tí ń jákùn ẹbí wọ́n ní yóò ṣòfò gbogbo tí ń ṣe náà padà dòfò kò ní láti yọrí kankan nínú ayé ẹ̀ ẹ̀rẹ̀ ẹnìkan tí ń jákùn ẹbí kí wọ́n lágbájá yìí ọ̀dà fún ọwọ́ dà fún tó fi wá kú wọn nírọ́ kò sẹ́nìkan tí ń jákùn ẹbí ọlọ́wọ́bá ní alẹ́ hasro ní mọ̀ síbẹ̀ ẹni tó dé pé ọmọ padà ṣòfò gbogbo tó bá dáwọ́lé náà kò ní lójútu ọlọ́run ọba ni wọ́n yàkọ́ta òun náà máa amara Allahu bí ya yóò sọ̀dà ọlọ́run ọba ni wọ́n ń já okùn tèmi ní kí wọ́n so wọ́n yóò fi ṣùgbọ́n náà fọlá wọ́n dẹ̀ ń ba eré ilẹ̀ jẹ́ ọlá ìka humul khasirun ọlọ́run ọba ni gbogbo àwọn tí wọ́n ń jákun ẹbí yẹn ẹni òfò ni wọ́n wọ́n máa ṣòfò wípé òun kọ́lé kankalẹ̀ sún udari ilé burúkú ni gbogbo ọ̀ràn aburú lọ́wọ́ nú ẹ̀ àwọn tí ń bọ̀ wá sinmi síbẹ̀ àbí àwọn tí ń bọ̀ wá gbé bẹ̀ ọlọ́run làwọn tó ń jákun ẹ̀bí ọlọ́run wọ̀nyá kọta owó náà máa lọ bí yóò ṣẹlá ọlọ́run ọlọ́run bá ní ilé burúkú yẹn sẹ́yìn máa rú aburú tọ́lọ́run ti kẹ́ síbẹ̀ ọlọ́run ní láhùn gbogbo àwọn tó ń jákun ẹbí ni wọ́n bọ̀ wá sọ̀kalẹ̀ síbẹ̀ ọlọ́run mọ̀síwá lọ́ọ́ máa ná o ọlọ́mọ̀síwá lọ́ọ́ máa ná o ọlọ́mọ̀síwá lọ́ọ́ máa ná o ọlọ́mọ̀síwá lọ́ọ́ máa ná o ni pé ilé ayé ò ní rọgbọ fẹ́ni tí ń jákun ẹbí ọ̀rọ̀ tí ń lọ náà ní sókíní kò ní rọgbọ fún àníbi níwájú sí kan yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ bíi míì tí bá ń dá nínú ayé tí bá ń ṣe nínú ayé ọlọ́run asábà fi ẹ̀sán rẹ̀ sọ́run àfi hmm. àkọ́tà àti ẹni tí ń jákun ẹbí wọ̀lùbágì àtẹni tí ń jáde lé olórí lérí tọ́láwọn tọ́láwọn fẹ́ tí ń jáde lé olórí lérí tọ́láwọn fẹ́ bólórí jà àwọn méjèèjì wọn ní jáde nú ayé ń bí àfikọ́lọ́n kọ́kọ́ jẹ wọ́n yà kó tó di bí wọ́n jẹ yàtọ̀ wọ́n bẹ bá nínú àánú rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n wọ́n ti aṣọ́nà àwọn tán jẹ́kùnrin bí o gbogbo ìta ti ṣe tó ti jẹ́ mistake tó ti lọ ọlọ́run sábà ṣàtúnṣe rẹ̀ ọlọ́run sàjá lè ṣàtúnṣe rẹ̀ èyí tá a ti máa ṣe nínú okùn ẹbí tó dá ọlọ́run sàjá lè máa ṣe ọlọ́run afọ aládá lórí rẹ̀ nílẹ̀ ayé ń bí àtijọ́ alkiyama ẹni bá túbá ọlọ́run bá aláwọ̀ túbá rẹ̀ nàtá ibùmínà zambi kamala zambala bẹ́ẹ̀ bá túbá a lẹ́yìn náà lè bá àtàntí mi láparí ẹ̀yìn àbúrò dájú mi ènìyàn láparí ẹ̀ ẹ̀gbọ́n ọmọ mi ènìyàn láparí ẹ̀ àwọn ọmọ ọmọ mi ẹlẹ́gbẹ́ bàbá wọn ẹja ọmọ ìyá mi ìyá kan ládàá fi ìpàdé nígbà wọn lẹ́jọ̀ kan ní gẹ̀rẹ̀wúmẹ̀ ìyá yẹn wá sọ fún mi pé ọmọ àwọn àyè sí òun náà ní ọlọ́nìkan lòun máa sì yí wípé bàbá rẹ̀ ń bá ajá wọ́n ní sọ́ọ̀sẹ̀ bàbá ni wọ́n ní kò kúkú sẹ̀ ní òun ṣáájú mọ́ òun òṣìṣẹ́ bídí àmọ́ ìyìn tá níbi ṣe lọ́wọ́ máa ṣe kí ni lọ́wọ́ máa ṣe bàbá yẹn sì ń jákun ẹbí ọmọ yẹn ọmọ òmùtí kọjá lè olóko lè kò mú gbó kò sí ìyàwó kò máa mú gbó kò lòdé orí ó ní ìwọ́n mọ̀ká kòrá òun ni wọ́n fi kalẹ̀ fún ọlọ́run òun sì wọ́n sí àlá bàbá wá dìde ló ní ọmọkọmọ ni wọ́yí èyí tí wọ́n fa gbókè lọ́sọ̀ fún èyí tí mutí èyí obìnrin tó òun ti ń wọ aṣọ aṣọkáṣọká gidi tó bímọ mẹ́rin fọ́kùnrin mẹ́rin kí lẹ fẹ́ sọ fún nígbà wọ́n lọ́gbàjá àbùlérí eléyìí ọ̀ ń jákùn ẹ̀mí bàbá ń jákùn ẹ̀mí nìyẹn kò sí ìkankan tọ́lọ̀ máa ṣe fún àlàyé tó tó ẹ̀sìn anábì ní máa rí lọ bí ọ̀hẹ́rẹ́ láti fọ kí ó ló fi dì anábì ní gbogbo tọ́lọ̀ máa fẹ́ ta lọ́rẹ̀ láyé ẹ̀sìn ní òfun lọ́dẹ̀ fún lágbọ̀ọ́yẹ rẹ̀ ọlọ́run fún ọlọ́mọ tí ń ka koran ọwọ́n bínú ọlọ́run fún ọlọ́mọ tí ń tẹ̀lé àṣẹ ọwọ́n bínú kọlọmọsà tó ní kọ̀ọ̀kan wá sí ibi báyìí lọ́wọ́ okùn ẹbí wa kọlọmọ jẹ́ ọjọ́ àwọ̀ subhanakallahumma wa bihamdika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 ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الحمد لله الذي أمر بصلة الأرحام والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الأعلام إن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدبه في الله وبا وبا الله وبتي أقشه gbogbo àwọn tajínà ọlọ́run pàwà láṣẹ wípé ká mọ́ jókun ẹ̀bí ọ̀pọ̀ wá láṣẹ ká máa sókun omi dáadáa nítorí àǹfààní tó wà ń bẹ̀ fún wa láyé ń bí àtijọ́ àlùkìyàmà ọlọ́run ní pàṣẹ kankan ipò ṣe àfikọ́jẹ́ pé oríire bẹ́ẹ̀ fún wa ọlọ́run bá ilé sí léèrè fún wa ipò ká máa jákun ẹbí ọba tó ní ká máa jákun ẹbí tó léwa kó ń bi ìmọ̀ jákun ẹbí ọlọ́run ti mọ̀ pé aburú ń bẹ́ẹ̀ fún wa nílé ayé àjọ àlùkìyàmà lọ́lọ́run fi léwa kó ń bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wọn bá nínú àánú rẹ̀ ẹbí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ̀n ní ojú ọ̀tọ̀wọ́ wà dàrú ẹbí ẹni kọ̀ọ̀kan wa ọlọ́wọ̀n ọba aláwọ̀ ní ojú ọ̀tọ̀wọ́ wà jáwó okùn ẹbí náà ní jámọ́ wa lọ́wọ́ ọlájẹ́ kan sọ́lọ́dọ̀ ọlọ́wọ̀n wa Muhammad kọ́bá gbogbo àwọn ará ilé ìpátá àti gbogbo àwọn sàádé àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù wọ́n wá ń ìfà rẹ̀ sí. ọ̀la pátá yányán àǹfààní ńlá ni mo mú tọ̀ yín wá o fún gbogbo ẹni tó fẹ́ ṣe wúmúra ṣe hajj nílànà òdodo títẹ́ sí pé níwájú olúwa dáhàwá links lágbèrò hajj nílẹ̀ yìí tí tọ́ni sọ́nà lójú pọ̀nà ẹ̀sìn. ọ̀kan ọ̀dọ́kan ìlànà tó mọ́yán lórí tá a fi ń ṣiṣẹ́ hajj láìpẹ́ dé níṣẹ́ nípasẹ̀ àwọn ọ̀jẹ̀mẹ̀ àfà tí wọ́n já dudu bẹ̀ níbi ká kọ́ni lẹ́sìn bí iye kan ilé ìgbé ìrọ̀rùn àtọ́njẹ àsìkò tó sí ń dọ́dọ́ ìgbéra ní pápá àti ìbalẹ̀ gùdẹ̀ sàlámsàlám ní lọ́jọ́ gbogbo àbẹ̀wò sí gbogbo àyè tó lámì nínú ìtàn ẹ̀sìn ọkọ̀ ojú irin ayára bí àṣà ni yóò gbé láti mẹ̀dínà lọ sí mọ́tà láti mórí bọ níbi súnkẹrẹ fàkẹrẹ ìrònà. dáwà lẹ́yìn ọgbàjúmọ̀dé góńgó kí kóni tòdí ṣiṣẹ́ hajj nírọ̀rùn. ẹ̀ Suit 105. Airport Business Hub, Muritala Mohammed International Airport, Ìkẹjà, Èkó, tàbí ẹ̀ka wa. Nílùú Ìlọrin, Àlẹ̀mọ̀ẹ́ Group of Schools, Number three. Abuja Street, Up F Division Road, Tankẹ́, Ìlọrin, Nàìjíríà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àtẹ̀ránṣẹ́ one one seven seven. or direct call on zero zero nine nine nine double five triple zero one or zero zero nine nine nine double five triple zero two. US line plus one seven zero four five six nine four seven five UK line plus four four seven four four zero four eight nine six eight five. Dàwa Link International Limited Hajj and Umrah. Aṣíwájú ni wọ́n. Fọlọ́run sọ à ń láàyè ọ̀hún lọ ni o, ibi táwo láàyè ọ̀hún dé tí ẹja sí kú kò mọ yẹ́nìkan wá. Àrùnú àláyé ọ̀hún lọ ni o, àrùn láàyè lọ ni o. يهدي تولى يهدي tí ìjà ti kú ọmọ yẹ́ nìkan pa. Àlàdé bẹ́nìkan bá tínú ẹ ń dùn, kò rẹ̀ èèyàn tá ẹ̀ tí ẹ náà dé tán. Àníwò ni àmìláyé ọ̀hún lọ ní òòrùn, ibi táwọn láyé ọ̀hún dé, ibi tá ìdé òkò mọ̀ yẹ́ nìkan pa. Ọlọ́run sọ ìgbà táwọn lò láyé kò mọ̀ yẹ́ nìkan wà ká sì ní àgbàjá. Kádé yẹn mọ́wọ́ láyé ọ̀hún lọ ní oòrùn ibi táwọn láyé ọ̀hún dè ti lè já sí kú kò mọ̀ yóò nìkan wá. Bàbá tẹrù palẹ̀ o, ẹni tó jẹrù ọ̀hún padà kò mọ̀ yẹ́ nìkan o, ọlọ́run ló yé. Àláyé ọ̀hún lọ ní oòrùn, àláyé ọ̀hún lọ ní ìgbà kò fi ọmọ tó bí kò fi ọ̀rẹ́ òníkú bá dé lójijì ló bá pọ̀rùn lọ. ọlọ́run sọ aláyẹ̀ lọ nìlò aláyẹ̀ lọ nìlò ibi táúlà ìrọ̀rùn bí kí ìjá ti kú kò wọ́n ẹnìkan wá. Ẹnìkan bá kú olè lọ́run ló para ẹ̀ níjọ tí wọ́gan bá jáde láyé wọ́n rí ti ẹ sọ. Bó ti rí nìyẹn, àìláyẹ̀ ọ̀hún lọ nìyẹn, àìláyẹ̀ ọ̀hún lọ nìyẹn ìta ó láàyè ọ̀hún dé bí ẹja sí kúrú kò mọ̀ yẹ́ nìkan wà. ọlọ́run sọ bó ṣe mi ni mo bá kú lè ní o tinú rẹ̀ bá dùn kú rẹ̀ èèyàn tá ẹ̀ tìyẹ náà dé tán. ìyẹn mọ́wọ́ láàyè ọ̀hún lọ ní o ìdí tó ó láàyè ọ̀hún bí ẹja sí kúrú kò mọ̀ nìkan wà. tó rẹ́ni ti lọ rìn àjò tó lóun fẹ́ yà kírun ó forí kanlẹ̀ kò gbórí ilẹ̀ ló bá gbọ́run lọ. lọ́lọ́jọ́ bá dé nípa láyé ọ̀hún lọ ní òòrùn ibi tọ́rọ láyé ọ̀hún dé tí ẹja sí kú kò mọ yẹ́lẹ́ kan wá. ọ̀pọ̀ ló dágbére fara lé mò ń lọ mò ń bọ̀ ló wí fún ọ kò padà darí wálé mọ́ ò tó fi gbọ̀run lọ. láyé ọ̀hún lọ ní òòrùn tọ́rọ láyé ọ̀hún dé títí tọ́ ẹgbẹ́ òkú mọ yẹ́lẹ́ kan ọba. Ọ̀tọ̀ ni ò ní mọ́sẹ̀ jẹ́ tó tún gbá sọ fún tèèlọ kò mọ̀ yé nìkan wà. Olúpanilẹ́kún ibi táwọn láyẹ̀hún rí tí ẹja ti kú kò mọ̀ yé nìkan wà. Wọ́n ní wọ́n pè ní wọ́n ń bá wọn wí kiri òpònú oláròdìnlẹ̀ ọ̀hún ọlẹ́rù ibi táwọn láàrin àwọn olórí tí ẹjá sí kú ọkọ̀ mọ̀ ẹ́ nìkan ọ tó bí wàdà ò ṣe bí wọ́n ti lọ èmì rẹ̀ gan-an lọ lọ́jọ́ kan. Àkókò ìmúra láàrẹ ọ̀hún lọ ní òòrùn ìbí bí tí ó já kú kọ̀mọ̀ lẹ́lẹ́ kan wà. Tó bá gbọ́ pé mo kú lè ní o, tó bá fi kú yọ̀ mi pé fọlọ́run sọ para ẹ̀ tí ẹ náà dé tán. Àtàrí ilé, àtàrí خير هدي تجتهد حكم غيرك وعي tó bá gbọ́ pé mo kú lè ní òhù tó bá ní fọ́lọ́run sọ para ẹ̀ tí ẹ mọ́wọ́ ò ti ẹ náà dé tán. àjẹkárí ilé láàrín ọ̀hún lọ ní òhù ìdí tọ́wọ́ láàrín ọ̀hún dé tí ìjà ti kú kò mọ yẹ́nì kan fa. ìbánira ti débọ̀ máa ẹ̀dá ò ti fi ronú kúrò ra ẹ̀ kò ní jẹ́ tè mi fa. ẹni bàbá mi ta ní ìnira tí dé ẹ̀dá òun títí ronú kúrò ẹ̀ kò lè jẹ́ tẹ̀yìn bá. Ẹnì kan bá ń sọ pàlàdé mi ọwọ́ bó bá kú mo lè bá ẹ kú. Èmi gan ọ̀gọ̀dẹ́ bí kí n gbàtà jẹ́ tí mo bá kú lè ní òkà tó gbé mi wọ kòtò. Ọ̀pọ̀ láàárọ̀ sẹ̀ mú jẹ́ fà. bá dé bọ́ mọ́ ẹ̀ ẹ̀dá ti fi ìrònú kúrò ra ẹ̀ òde wá sinmi ni. ayé bí ń tí máa láyé ọ̀hún lọ ní o ibi táwọn láyé ọ̀hún bí tí ẹja fi kú kò mọ̀ yẹ́ nìkan wá. àlàdé lójú òbí o ikú lè mọ̀mọ́ ẹ̀ lọ kò sí tí ó ṣe é sí. bó ti rí nìyẹn táwọn láyé ọ̀hún lọ ní o ibi táwọn láyé ọ̀hún bí tí ẹja fi kú kò mọ̀ yẹ́ nìkan wá ó ti ránjú kalẹ̀ rẹ̀ o tí kú ẹ̀ máa yà rẹ̀ lọ kò sí tí ó ṣe sí kò sí lọ́mọ ò jẹ́ kí láyà ò jẹ́ tó bá fi ṣẹ́ kọjá àlà tó fi rin òkè ìwọ ló jìyà rẹ̀ o. bó ti rí nìyẹn o àlólé ayé ọ̀hún lọ ni o ìgbé táwọn lólé ayé ọ̀hún tí ẹja fi kú kò mọ̀ lẹ́yìn kan wá. aládé tó bá torí kò lè rọ́mọ tó tó bá sọ́ra rẹ̀ tó bá fi rọ́kọ́rọ́jọ́ tìkú bá lọ́dé lójijì ìwọ lọ́rọ̀jọ́ rẹ̀ bọ́dọ̀ ń fa. Fọ́lọ́run sọ à ń láàyè ọ̀hún lọ ní ooo, ibi táwò láàyè ọ̀hún dé tí èjá sí kú kò mọ̀ yẹ́nì kan wá. Kàrùn-ún à ń láàyè ọ̀hún lọ ní ooo, à ń láàyè ọ̀hún lọ ní ooo ògiri táwọlá ìyàwó rí tí ẹjá kí kúrò kọmọ yẹnì kan pa. Àdàdé bẹ́ẹ̀ni kan bá kú tinú ẹ bá ń dùn kó rẹ̀ èèyàn tá ẹ̀ náà dé tán. Àní mo ní láyé ọ̀hún lọ yòrò ibi táwọn láyé ọ̀hún dé kí títà èdè òkò mọ̀yẹ́ nìkan fa. ọlọ́run sọ ìgbà táwọn lò láyé kò mọ̀yẹ́ nìkan wà kásì ní àgbàjá. káde ni ẹ máa wọ láyé ọ̀hún lọ yòrò ibi táwọn láyé ọ̀hún dé kí ìrẹjà kíkú kò mọ̀yẹ́ nìkan wà. bàbá tẹrù palẹ̀ o ẹni tó dẹrù ọ̀hún padà kò mọ̀yẹ́ nìkan nìkan ọlọ́run ló yé. Aláyé ọ̀hún lọ́nìí o, àmìláyé ọ̀hún lọ́nìí o, ìgbàdá olùláyé títí sọ èdè bá wa kò mọ ilé nìkan wa. Ọ̀pọ̀ ló tọ́jú dúkìá pamá kò fi ọmọ tó bí kò fi ọ̀rẹ́ o, nìkú bá dé lójijì ló bá gbọ̀rùn lọ. Ọlọ́run sọ, àmìláyé ọ̀hún lọ́nìí o, àmìláyé ọ̀hún lọ́nìí o, ìbí láòlá ìrọ̀rùn bí kí ẹja ti kú kò mọ̀ lẹ́nìkan wá. Ẹnìkan bá kú olè lọ́hun ló para ẹ̀ níjọ tí wọ́gàn bá jáde láyé wọ́n rí ti ẹ sọ. Bó ti rí nìyẹn, àlá ìrọ̀rùn lọ ni ó, àlá ìrọ̀rùn lọ ni ìtàúláyọ̀hún bí tí ìjà sí kúrò kò máyé nìkan wà. Ọlọ́run sọ bó ṣe mi ni mo bá kú lè ibi tàúláyọ̀hún bí tí ìjà sí kúrò kò máyé nìkan wà. Mo rẹ́ni ti lọ rìn àjò tó lóhun fẹ́ yà kírun ó forí kanlẹ̀ kò gbórí ńlẹ̀ balẹ̀ ló bá gbóhùn lọ. lọ́lọ́jọ́ bá dé sáńláyé ọ̀hún lọ ní òòrùn ibi tọ́rọ láàrin ọ̀hún dé sí ẹja sí kùnrin kò mọ yẹ́lẹ̀ kan wá. ọ̀pọ̀ ló dágbére fara lè mọ̀ ń lọ́mọ ǹgbọ̀ ló wí fún ọ kò padà darí wálé mọ́ ò tó fi gbọ̀run lọ. sáńláyé ọ̀hún lọ ní òòrùn ibi tọ́rọ láàrin ọ̀hún dé sí títí tọ́ ẹgbẹ́ òkú mọ yẹ́lẹ̀ kan sọ́fà. ọ̀pọ̀ ni ò ní mọ́sẹ̀ jẹ́ tó tún gbá sọ fún tèèlọ̀ kò mọ̀ yé nìkan wà. ó tún bà ní lẹ́kún àdúrà ìrọ̀hún lẹ́yìn òrìbí táwọn láì ọ̀hún rí tí ẹja sí kú kò mọ̀ yé nìkan wà. wọ́n ní wọ́n pè ní wọ́n ń bá láàrin ẹ̀rùn ibi dáhùn láàrin àwọn olórin tí ẹ̀yà ti kú ọkọ̀ máa yẹ́ nìkan wá. Àwọn tó ti wà dàrú ṣe bí wọ́n ti lọ èmì rẹ̀ gan-an lọ lọ́jọ́ kan. Àpò ìmúra láàrin ọ̀hún lọ ní ibi dáhùn pé mo kú lè ní o, tó bá fi kú yọ̀ mi pé fọlọ́run sọ para ẹ̀ tí ẹ náà dìtà. Àkàrí ilé, àkàrí oko, àláyé ọ̀hún lẹ́yìn òní, bíbá ọláyé ọ̀hún títí káyé jẹ́ oko mọ yẹ́lì kan wá. Àní tó bá gbọ́ pé mo kú lè ní ohun tó bá ní fọ́lọ́run tó para ẹ̀ fi ẹ mọ́wọ́ òtì ẹ náà dìtà. Àjẹkárí ilé, àláyé ọ̀hún lọ́rin òní, bíbá tí ìjà ti kúrò kò máa yẹ́ ní kan fa. Ìbánira ti débọ̀ ma ẹ̀dá ò ti fi ronú kúrò ra ẹ̀ kò ní jẹ́ tèmi fa. Ẹni bàbá mi ta mí ìnira ti débọ̀ ma ẹ̀dá ò ti fi ronú kúrò ra ẹ̀ kò ní jẹ́ tèmi fa. Ẹnìkan bá ń sọ pàlàdé mi ọwọ́ ń gbọ́bá kú mo lè bá ẹ kú. Èmi gan ọ̀gọ̀dẹ́bí kí n gbàtàjẹ́ tí mo bá kú lè ní òkà tó gbé

Ìdàmú tó bá débọ̀ ma ẹ̀dá ti fi ìrònú kúrò ra ẹ̀, òde wá sinmi ni. Ayé bí ń tí aláyé òun lọ ní òun, ibi táwọn láyé òun dé, bí ẹja fi kú kò mọ̀ yẹ́ nìkan wá. Àlàdé lójú òbí o, ikú lé mọ́mọ́ ẹ̀ lọ́hùn kò sí tí ó ṣe sí. Bó ti rí nìyẹn, aláyé òun lọ ní òun, ibi táwọn láìràwọ̀ tí ẹja fi kú kò mọ̀ yẹ́lì kan wà. Ọkọ̀ ó ti rànjú kalẹ̀ rẹ̀ o, tí kú ẹ̀ máa yà rẹ̀ lọ kò ó ṣe sí. tó ń láyé lọ́wọ́ tí ẹjá sí fún ọkùn báyá nìkan wá. Tó bá torí kí lọ́mọ ò jẹ́ kí láyà ò jẹ́, tó bá fi ṣẹ́ kọjá àlà tó fi rí òkè ìwọ ló jíyà rẹ̀ o. Bó ti rí ìyá òòrùn àìmúlé torí kò lè rọ́mọ tó tó bá sọ́ra rẹ̀ dọ́dà rẹ̀, tó bá fi rọ kọ́rọ́jọ́ fi kú bá lọ dé lójijì ìwọ lọ́rọ̀jọ́ rẹ̀ bọ́dọ̀ ń fà. Mo wí tẹ́mi ọ̀rọ̀ lórí ayé ọ̀hún lórí ọ̀rọ̀